أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ادوك فون الله سبحانه وتعالى atọrọ ìkẹ́ àti gbé ọlọ́run fún anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgbé ọlọ́run kó máa bá wọn ra lé anabiwa muhammad kó máa bá wọn sàábì anabiwa muhammad lápapọ̀ àsìbẹ́ ọlọ́run ọba kó ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo àwọn al'umma anabi títí jọ́ gbẹ́ndé alqiyama àwọn tí wọ́n ti lọ nínú wa tí wọ́n ti lọ pàdé ọlọ́run ọba abẹ́lẹ́ ọ̀nkọ́ ló ń bá ní kẹ́ wọn kó bá ní gẹ̀ wọ́n kó ṣe àmójúkúò àwọn àṣìṣe wọn fún wọn àwa náà ta kù lórí ilẹ̀ abẹ́lẹ́hùn kó jẹ́ kí a tán sórí Islam kó jẹ́ ká tán sórí èyí tó fi ń da jù nínú téèyàn máa tán lé lórí nínú Islam òun náà ni títán lórí sunna anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àkọlé ọ̀rọ̀ mi òun náà ni kun ma'an nas adilan kun ma'anas adilan jẹ́ onídéédé pẹ̀lú àwọn èèyàn má jẹ́ ẹni tí ó máa ṣàbòsí fún àwọn èèyàn kò sírú béèyàn yẹn ṣe lè wò kórí hatta walau kana àdá àdá ik kódà bó bá jásí ẹni yẹn ni ọ̀tá èèyàn tó fi ń burú jùlọ kájọ ní pẹ̀lú ẹ̀ kódà kó má jẹ́ mùsùlùmí so níbàámu sí ọ̀rọ̀ tí allah subhanahu wa ta'ala ní a'udhu billahi minash shaitani rajim olùwọ́bá ni wala yajrimannakum shan'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa olùwọ́bá ni ẹ má jẹ́ kí àìgbà ti àwọn èèyàn kan ìkórìíra àwọn èèyàn kan tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti Eh, àìgbátẹni tí ń bẹ lẹ́mìí yín sáwọn èèyàn kan kó mú yín jẹ́ni tí ó máa ṣàbùsí fún wọn sọ ọlọ́wọ́n bá ní ẹ ṣe déédé pẹ̀lú wọn ìṣe déédé yẹn òun ló súnmọ́ pé ẹjọ́ ló ń súnmọ́ bẹ̀rù ọlọ́run ká ṣàbùsí lọ so ọlọ́wọ́n bá sì ṣe àbùsí léèwọ̀ lórí ara rẹ̀ ó wá ṣe léèwọ̀ láàrin àwa náà pé a máa ṣàbùsí fúnra wa gẹ́gẹ́ bó ṣe ń bẹnu alhadith alkurisi àbòsí tí àwọn ọmọ ìyá wa ní Ìlọrin wàhásọ̀tán àwọn tí wọ́n lọ pẹ̀lú abala ọmọ ìyá wa tí ó sọ̀rọ̀ nípa Dr. Fadilu ní àìpẹ́ yìí tó sì fi àwọn ìwà tí mo ti pàkíyèsí àfáàlẹ́ lórí tá a máa gbóòórùn àṣà gbóòórùn àà àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn èèyàn tá a máa gbóòórùn rẹ̀ ńbẹ̀ so àti àwọn ìwà tó já pé àwọn ọ̀dọ́ tó jókòó sí yàn wájú tí wọ́n ń ka skọ́ọ̀sì nì ó lè padà kó bá wọn níwájú ọlọ́run ọba ó lè kó bá wọn láyé ń bí ó lè kó bá wọn nù sàárè ó lè sọ wọn dẹni tó já sí pé yóò máa tẹ ojú òfin ọlọ́run ọba mọ́lẹ̀ lára àwọn èèyàn tí wọn ò bá rákìyèsí lórí ẹ̀ pẹ̀lú lànà tí àáfà náà fi ń sọ̀rọ̀ kọ́lọ̀nkó bá ní ṣe àlékún àtúnṣe fún àáfà náà àti èmi náà àtẹnìkọ̀ọ̀kan wa. lórí ọ̀rọ̀ ṣé ìyàtọ̀ ń bẹ láàrin manhaj àti àkídà lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ alfa tí ó sọ̀rọ̀ nípa Dr. Fadil tí ń bẹ nílùú Ìlọrin tí kì í ṣọmọ Ìlọrin tí ó sọ̀rọ̀ náà bí ó ti sọ tí àwọn èèyàn wá ń jáde pẹ̀lú pé a èwo leléyìí tí ẹ̀ ń wí yìí pé èèyàn ṣe yàtọ̀ láàrin manhaj àti àkídà ló wá túmọ̀ sí pé iṣẹ́ ti ń dáhùn láàrẹ̀ àti gbogbo orú àwọn ọ̀rọ̀ wọ́nranwọ̀nran tí ó jáde nú ọ̀rọ̀ náà kọ́lọ̀ ṣàtúnṣe nìkọ̀ọ̀kan wa àwa rí inú ẹni tó padà wá ń sọ wípé rárá o àwọn èèyàn ti ń ju ojú ọ̀rọ̀ lẹ̀ wọn ò tírìtì ń tó jẹ́ ojú ọ̀rọ̀ pé n tí àfa ń sọ òun náà ni bí Dr. Fadil bí wọ́n ṣe ń yàkàyàkà gbólóhùn almanhaj tó sì já sí pé eléyìí náà ni irọ́ náà ni pé Dr. Fadil ń yàkàyàkà almanhaj irọ́ ni torí pé n táwọn gbà wípé ìyàkàyàkà almanhaj lọ́dọ̀ wọn òun náà ni àwọn tabinat tawdihat tafsirat tí alfa wa ṣe nípa wípé ìtẹ́ńpẹ́lẹ́ máa ń manhajù manhajù àwọn èèyàn ó máa ó láwọn àkóbá dàtí sì tẹ́ńpẹ́lẹ́ máa gbólóhùn yẹn ó mú ìṣí gbólóhùn yẹn lò wá fáwọn èèyàn ó mú ìṣí gbólóhùn ìṣí gbólóhùn yẹn lò ó ń mú wá fáwọn èèyàn yóò ké èyí tí ó fi máa mú ìṣí gbólóhùn wá fún yín ni tí ó máa mú ìṣí gbólóhùn yẹn lò wá fún yín ẹ̀ ṣe máa lo gbólóhùn al gbólóhùn tá a máa tẹnumọ́ nìyẹn tí e tí e dá yẹn láàmú náà fi ní tí e pa yẹn lórí tí e há yẹn lọ́rùn tí e téyìn e pòfóló àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu tí wọ́n sọ so wọ́n ń sọ̀rọ̀ nípa bí gbólóhùn manhaj báwọn yẹn ṣe ń ṣì í lò nílòkulò òun ló máa wọn àlùfáà máa sọ bẹ́ẹ̀ torí pé àfáà wáyé gangan náà ẹni tá a mà lórí manhaj ni wọ́n ẹni tá a mà lórí wípé gbogbo ohun tó o bá fẹ́ ṣe sáà májò yàtọ̀ sí májò yapa sí ti ànábì àtàwọn sàhábà náà ni wọn kí náà ń pè mánàjù tó jù yẹn lọ pé tí mùsùlùmí ó bá ṣe islam kó ṣe islam níbàámu sí tírà ọlọ́run súnà ànábì àtàgbóyè àwọn sálẹ̀f gbogbo ohun ń jẹ́ islam lápapọ̀ tá à ń pè mánàjù náà nìyẹn torí almanhaj bí ma'na at-tariq alladhi yusaru yusaru yusaru alayhi fi ad-din at-tariqu alladhi yusaru alayhi fi d-din kullihi tó tá a bá ń sọ̀rọ̀ manhajù ó túmọ̀ sí ọ̀nà téèyàn máa ń tọ̀ láti fi ṣe gbogbo ohun tí ń jẹ́ Islam ọ̀nà tá a máa ń tọ̀ láti fi gbàgbọ́ yẹ àkídà ọ̀nà tá a tọ̀ láti fi gbàgbọ́ yẹ ìbáàdà ọ̀nà tá a tọ̀ láti fi gbàgbọ́ yẹ tẹ̀fsíìrù tó òfin ní tuntun yàtọ̀ sẹ́rò ń gbà tọ́lọ́hún torí tẹ̀fsíìrù náà ní mùtábà ìkìláàsù ìmà ń bẹ mùtábà ń bẹ fún ìmà náà ìkìláàsù ni wípé káàníyàn rẹ̀ ó dáńgbà tó bá ń wá wípé mò ń wá ń ti torí tọlọ́hún torí kí n lè fi gbẹ́ ìmọ̀kan kúrò lára mi àtàwọn tí wọ́n súnmọ́ mi mọ̀tábà ni wípé má gbọ́ nǹkan míì yé yàtọ̀ sí ní táwọn ẹni síwájú gbọ́yé má jẹ́ ká gbọ́yé tiẹ̀ lórí ní tó fẹ́ lòun kó yàtọ̀ sí tànàbí àtàwọn sàhábà mọ̀tábà nìyẹn fìlẹ́ẹ̀lì so sheikh dr fadil hafizahullah wa ra'ah wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ yìí nípa wípé àwọn èèyàn ń ṣe gbólóhùn manhajulu wọ́n dẹ̀ ń kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ nípa wípé ń tẹ́ bùkátà láti tẹ́ńpẹ́lẹ́ mọ́ ni pé tẹ̀kárò àkéyìdá lafzan wa maana, láti gbàgbọ́ yí rẹ̀ láti gbàgbọ́ yí ẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé wọ́n ń takò pé manhajù kò sí lára ń ta pépè sí rárá abadan so afa ibọ síbẹ̀ ó fẹ́ lójú ó fẹ́ lójú ó bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọ̀rọ̀ tó já sí pé kìí sojú ọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí ní mú jáde one ka point one point two point three point four one ka débi point kìíní kan point bóyá eleven slash kìíní kan fifteen tàǹkà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ kíw àbáwọn olùgbọ́ wàásí tí wọ́n jókòó síwájú àfa àtàfà fẹ́ tọ́lọ̀ wọn bá ní walakin kunu rabbaniyina bima kuntum tuallimuna alkitab wa bima kuntum tadrusun pé ẹ jẹ́ rabbaniyun bima kuntum tuallimuna alkitab àwọn àfáàní rabbaniyuna ní alladhina yuallimuna sighara al-umur qabla kibariha àwọn tó jásí pé àwọn àlámọ̀rí tó ka àwọn èèyàn ní pẹ́pẹ́pẹ́ wọn ó máa fi rẹ àwọn èèyàn síwájú ká tó máa gbé lọ sí lẹ́bù tó lágbá tí ó padà sọ àwọn èèyàn dé hànà tí ó sọ wọn di ẹni tí ò ní tó já pé ntẹ́ ẹ̀fẹ́ kan ṣe gan wọn ò ní gbọ́ yé mọ́ bó ti sọ àwọn tí wọ́n jẹ́ jàbàtìyà bó ti sọ wọ́n di tó já pé ọ̀rọ̀ fíkì ọ̀rọ̀ nǹkan kan ní kò ní yé wọn ọ̀rọ̀ súnà gan ò ní yé wọn torí pé lẹ́fù tí wọ́n ti gbé wọn lọ kọjá bí àti wá padà sí lẹ́fù tilẹ̀ ń yóò wá dèbìtì náà eléyìí náà fẹ́ jọ nígbà tí àfa wa ń sọ̀rọ̀ táwọn àfa wa sọ ń bẹ̀ wípé àwọn èèyàn fẹ́ dá wọ́n fẹ́ dárúgúdù àfáà ló gbólóhùn tó jọ bẹ́ẹ̀ bóyá wọ́n fẹ́ dárúgúdù lẹ̀ láàrin àkídà àti manhaj pé wọ́n fẹ́ ṣe òǹpinya láàrin àkídà àti manhaj láti fi jẹ́ kó yá àwọn èèyàn pé wọ́n ń ṣe kankan náà sì ni wọ́n o ìkankan ni wọ́n o eléyìí ò túmọ̀ sí nǹkan ju n lè pè ní àyèmọ̀ kan lọ láspẹ̀tì yẹn bóun náà ṣe lè jẹ́ kankan so yé ifun táfà bá ti wá gbà pé kì í gbà tèmi náà ara àwọn àfa tí wọ́n gbà pé kankan náà ni tí wọ́n mú mú ṣùgbọ́n àwọn àfa mi náà sọ pé kì í ṣe kankan náà ìmọ̀ náà sì nìyẹn náà kí màá níwájú méjì ká sì fi wájú méjèèjì rinlẹ̀ fáwọn èèyàn ṣùgbọ́n tó bá ti ń tẹnpẹlẹ lórí iwájú kan ní tó dẹ̀ ń ṣe rọ́dù bilkuwa pẹ̀lú agbára bishidda pẹ̀lú ilé kókó bitọ́àní bilintikọ́s pẹ̀lú máa yẹpẹrẹ máa fàbùkù kàyàn lórí ọ̀rọ̀ tó lójú kejì ó máa ń túmọ̀ sí pé ẹnìyẹn ò mojú àkọ́kọ́ ẹnìyẹn ò mọ ojú àkọ́kọ́ nìyẹn kódà bẹ́ẹ̀ nìyẹn bá padà wá jáde lọ́la pé mo ti mọ̀ á láti bí ọdún mẹ́wàá mo ti mọ̀ á láti bí ogún ọdún in tó mú ẹ máa ṣe rọ́dù fún ẹni tí ó ń fojú kejì rinlẹ̀ tó jẹ́ pójú kejì ló ń mú tó dẹ̀ ń sọ nípa rẹ̀ bishiddati walquwwati fil qawl walintiqas watta'ni ó ń tọ́ka sí pé ẹnìyẹn ò mojú àkọ́kọ́ tó wù láti máa wá ṣe bẹ́ẹ̀ nígbà tá a bá mọ̀ pé ojú méjì lọ̀rọ̀ yìí wà ok nígbà tí àwọn èèyàn wá jáde ibi tí mo wá ń lọ ni àwọn èèyàn wá jáde wípé à ọ̀rọ̀ yìí yìí àwọn àfáà tó ṣe yàtọ̀ láàrin alkini almanhaj àti alakida ń bẹ́nu àwọn àfáà wa làwọn ará àwọn kan tán á jáde pé ah ntafa ntafa ń sọ kọ́ ni wọ́n ń sọ nǹkan kan àgbà kan àfọ ntafa ń sọ ni pé dókítà ń takò mẹ́nhàjù ni àtún wá yí ọ̀rọ̀ lọ sí ibòmí hádà kẹ́dùbùn àkàr hádà kẹ́dùbùn àkàr irọ́ mi nìyẹn ìbùn dókítà ti ń takò mẹ́nhàjù ìbùn bí ọ̀rọ̀ ń gan dókítà takò mẹ́nhàjù wọ́n ṣe tahdhiru níbi kẹ́yìn owó kókó máa ń gbólóhùn mẹ́nhàjù mẹ́nhàjù ká máa fi kọ̀ndẹ́mu àwọn èèyàn ká fi ọ̀rọ̀ àkídà lẹ́ni kì í ṣe pé wọ́n ń sọ pé ẹ má pèpè sí manhaj so bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ àfáàsì ni àfáàsì ti rinlẹ̀ pé ìkànkan ni wọ́n pa àwọn èèyàn kàn fẹ́ dá wa á fẹ́ kún wọn sọ́tọ̀ọ̀tọ̀ ni pé ìkan náà ni méjèèjì ìyẹn aspect kan nìyẹn ṣé ó wá pín àbí òpin àti sọ́ńpa rẹ̀ àá sì tún mú wá náà lórí ẹ̀ lónìí náà àá tún pe àkíyèsí sí lónìí náà nínú ọ̀rọ̀ títún wá ń jẹ́ ọ̀rọ̀ tí wọ́n tún wá ń kà sí dòktóró lọ́rùn ni wípé dòktóró ní lọ́dọ̀ tàwọn àwọn ò Sheikh Imran Eleha àwọn ò rí àáfàá ní alùsùnà ní lọ́dọ̀ tàwọn ọ̀rọ̀ dókítọ̀ nìyẹn tí ò rújú tí ò ní ṣubú àkò ní rújú pé lọ́dọ̀ tàwọn Imran àfa Imran Eleha alùsùnà làwọn kà wọ́n kún lọ́dọ̀ tàwọn so wọn wá kọ àwọn nǹkan kan jáde nínú tí wọn láwọn àmọ àkàdátù lórí Dr. Fadil bí wọn láwọn ò rí ní ọmọbídíà wọn tún ánakọ rẹ wọn sì tún wọn tún pẹ̀lú máa zuhuri yìí ẹ jẹ́ kí n ka ntí wọn kọ jáde ẹ jẹ́ n gbé jáde mo ní ẹ jẹ́ n gbé jáde ẹ wọn ní. تقديمه المدعو عبد الحي آه، لا لا إليه كو هالا وني قوله بسنية المدعو عمران عبد المجيد إليها مع ومعانقته قوله بسنية المدعو عمران عبد المجيد إليها ومعانقته wa mu'anaqatuhu iyyahu ma'a zuhuri ada'i ah-, hadha ar-rajuli lis-sunnah wa ahliha ẹ̀rí ọ̀rọ̀ wọn nìyẹn pé qawluhu bi sunniyati al-mad'u imran abdul majid ilaha wọn ní nínú tí àwọn àkíyèsí àwọn iyegere táwọn ní lórí dr fọdílù òun náà ni pé wọ́n sọ wípé ẹni tí wọ́n ń porúkọ rẹ̀ ní Imran Abdul Majid Eleha wọ́n sọ pé ó ń súnà ni kódà wọ́n tún wọ́n tún wọ́n tún kọ́ra wọn lọ́rùn wọ́n á nàkọ nígbà téèyàn méjì bá pàdé tẹ wá kíra yín tẹ tó wá fọrùn kọ ọrùn bákan náà ma'a zuhuri ma'a zuhuri ma'a zuhuri ada'i hadha rajul ma'a zuhuri ada'i hadha rajul li sunnati wa ahliha èyí tí mo ní lọ́wọ́ wọn ti falà sí ní orí bákàbákan ní ló ń jẹ́ kékeré náà máa jáde díẹ̀ so wọ́n ní tòun ti wípé ìmúsúnà lọ́ta àtàwọn àlùsúnà àfa ìmọ̀rọ́ọ̀nù yìí pé ó kílẹ̀ gan pé ọ̀tá súnà làfa ìmọ̀rọ́ọ̀nù ọ̀tá àwọn onísúnà làfa ìmọ̀rọ́ọ̀nù hádà káwọlùn yàní kẹ́dùbọ́n hádà káwọlùn kẹ́dùbọ́n eléyìí sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lélẹ́yìí tẹ́ bá pírẹ́sẹ̀ntì eléyìí ní sẹ́ẹ̀ ti ká sọ pé ẹ pírẹsẹ̀ntì ilé ìfapá kan sí i kò sáfà tí ó gbọ́ wípé ẹnìkan jẹ́ ọ̀tá súnà ó jẹ́ olùgbógun ti súnà àtàwọn ahlu súnà ẹ ó jẹ́ olùgbógun ti súnà àti àwọn ahlu súnà ni òun gbógun tì ó jọta fún wọn ẹnìkan wá ń sọ pé ó ń súnà ni kò sáfà tí ò ní dájọ́ lé ẹnìyẹn lórí wípé ó ń bídíà ní àfa yẹn kódà má bí èmi náà tí n bá máa ti ń ṣẹlẹ̀ tán bá ní aréyàn kan o. o lé nìkan tí wọ́n ń pè ní Imran Abdul Eleha ẹni yẹn ó pè lóní sunna kódà ó tún pàdé rẹ̀ wọ́n tún kọ́ra wọn lọ́rùn ẹni yìí sì ní a mọ̀ pé ń bá sunna sọ̀tà ni àtàwọn ahlu sunna kò sí àfa bi bí níbèrè yẹn tí ò ní sọ pé ẹni yẹn jìnnà sí òun bídíà ni ṣùgbọ́n ọ̀rọ̀ òdodo ni pé ṣé jẹ́ ọ̀tá sunna ti ahlu sunna. là ìsọ́ọ̀fù táwa nínìyẹn afáìmùrọ́ọ̀nù kìí ṣe afáìmùrọ́ọ̀nù jẹ́ olùgbógun ti sunna ti ahlu sunna ní ti òdodo ọ̀rọ̀ ṣùgbọ́n afáìmùrọ́ọ̀nù rí àwọn kan tí wọ́n láwọn ń ṣe sunna wípé aláṣejù ni wọ́n afáìmùrọ́ọ̀nù wá ń gbógun tì wọ́n hmm. ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì pé àfáìmọ̀rọ̀ ni pé ẹ̀yin yìí aláṣejù nìyí òun súnà ní àmọ́ aláṣejù nìyí ó wá ń gbógun tì wọ́n àfa wa ń gbógun ti àwọn ẹni yẹn ẹ̀hẹ́n tí ń ṣẹlẹ̀ nìyẹn ṣaláṣejù wà láwọn ẹni yẹn lóòótọ́ àbí kì í ṣaláṣejù ọ̀tọ̀ wà la fẹ́ tírìtì yẹn ṣé nínú àwọn ẹni tá a bá ìmọ̀ràn ń pè láláṣejù ṣaláṣejù wa ń bẹ́nu àbáwọn aláṣejù sínú wọn ọ̀tọ̀ làá wà tírìtì yíhun ẹ jẹ́ ká máa ṣe làákà yín gbà tá a bá ń sọ̀rọ̀ ń pa àwọn èèyàn bìkọ́ gbogbo tá a bá ń sọ ọlọ́run ó béèrè lọ́wọ́ alákìyàmà àkànní sọ láyé kó kàn tán síbẹ̀ alákìyàmà ń bẹ wájú wa tá a pàdé ọlọ́run lórí tá a bá ń sọ. àfa ń pèpè sí súnà ni tá a jọ gbà nípìnlẹ̀ wípé àfa mi ń dùn á ti súnà ìyẹn tí gbogbo wa gbà ń pìlẹ̀ nìyẹn ṣùgbọ́n gbà àwọn apá kan nù wa àbí ọ̀pọ̀lọpọ̀ nù wa padà rí wípé àáfàá yìí ti ń yẹ̀gẹ̀rẹ̀ kúrò níbi ìdúró dédé lórí súnà ṣùgbọ́n àáfàá yẹn sóun gbà kóun yẹ̀gẹ̀rẹ̀ òun ò gbà kóun yẹ̀gẹ̀rẹ̀ òun ò gbà pé òun yẹgẹrẹ kó òun bí kíni súnà òun gbà pé ìyìnlẹ̀ ń ṣe àṣejù lórí kíni súnà ẹjẹ́ máa ṣe tàhírù tó bá ń ṣẹlẹ̀ káwọn ṣàbùsí fáwọn èèyàn gbogbo wa rí àfa Imran abdulmajid ẹlẹ́hà wípé ahlùsúnà ni àfa yìí aslan ṣùgbọ́n gbà tó yá apadà ń rí àbí àwọn apá kan wa àbí ọ̀pọ̀ wa padà ń rí wípé ẹni yìí inhirafu ti ń dé bá istikọ́mù fẹ́ sí fún lórí súnà yẹn ó ti fẹ́ máa da ilé pọ̀ mọ́ eléyìí lórúkọ pé wàsàkíyà ok àwa lọ síbi pé ẹni yìí ò ní istikọ́mù mọ́ ẹni tó lè pè é ló ń bí díà ẹni tó ń rí pé òun lè pè é ló ń bí díà pè ló ń bí díà ẹni tí ó pè ló ń bí díà ń ṣe tahdhir èmi ṣe tahdhir fún afa Imran hatta al mo sì wà lórí tahdhir tẹ́mi ṣe fáfa Imran because èmi gbà pé afa Imran máa ń da ó máa ń da ọ̀rọ̀ ó máa ń da mo gbà pé wọ́n máa ń da wọ́n máa ń da ntòjá papọ̀ má bá tèlù tẹ́yìn ò bá wá ṣọ́ra ẹni tó bá máa ń fẹ́rù wọ yẹn sínú ọ̀rọ̀ kódà kó máa pèsèǹtì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé súnà tó bá ti ń fẹ́ yí wọ nǹkan yẹn sínú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ṣọ́ra ní àwọn aláìmọ̀kan ó padà digest àwọn ìwọ̀ yẹn náà stand tèmi nìyẹn mo sì wà lórí ẹ̀ ṣùgbọ́n ká sọ pé àfa ìmọ̀ràn àdúwò súnà ni àdúwò ahli súnà ni. Mm -mm. Afae mọ̀rọ̀ nù yìí ṣe àdúwò súnà àbí àdúwò ahli súnà afai mọ̀rọ̀ nù wípé ẹ̀yin kan ẹni àṣejù òun wá ń gbógun tì yín ṣé aláṣejù wá ni wọ́n àbá aláṣejù kọ́ ṣé gbogbo wọn láláṣejù àbápá kan wọn ṣe rí nínú tí máa jẹ́ kán péyàn láláṣejù ní tẹ́yìn ọmọ ìyá yìí ń ṣe kẹ́ má ṣe déédéé pẹ̀lú àwọn èèyàn kẹ́ má da ọ̀rọ̀ rú papọ̀ mọ́ra wọn kẹ má jẹ́ káwọn èèyàn máa bójú tu ọ̀rọ̀ bá ṣe rí ṣe bá fà á níyìn ẹ̀yin kọ́ lẹ lẹ̀sìn ọlọ́run ló lẹ̀sìn ẹ nídìí láti fi kún ọ̀ràn ọ̀ràn téèyàn bá dá tẹ́ ẹ̀ bá lè yọ kó ń bẹ̀ kẹ́ ẹ wá excuse fún lájọ pé eléyìí mo fún lẹ excuse ń bí mo fún lẹ excuse ń bí mo fún lẹ excuse ń bí tẹ́ ẹ̀ bá lè rí excuse fún ẹ má fi kún níjọ́ tí àfa Imran Eleha tí wọ́n pàdé ẹ̀ mufti mo sì lẹ́ni tó lè jẹ́rìí sí i láyé dòní táfà wa kí mufti tí wọ́n ṣe ogun bá ṣe ṣe tí wọ́n bawọ́ tí wọ́n ṣe báyìí òun ẹnìyàn wa ni ah ó wá fọ́ọ̀tì àfa fún kìnìyàn mi ní tọ́ lọ́dọ̀ tèmi mi ò rí fọ́ọ̀tì ńbẹ mo ní ìdí tí mi fi rí fọ́ọ̀tì ńbẹ ni wípé aláàkọ̀ ti ń bẹ láàrin àwọn àlùfáà yìí lọ́jọ́ tó ti pẹ́ pé ìpàdé wọn tí wọ́n pàdé ńbẹ yẹn ẹ̀jẹ̀ ìmọ̀ra ẹni rí ìpìlẹ̀ yóò jẹ wá ẹnìyẹn lè rí wípé mọ́sálà àkọ́ ni wípé kò ń sọ pé òun ṣe kí ni òun bó díẹ̀ òun dànù ní ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ní ṣùgbọ́n ibi tẹ́mi ti rí fọ́ọ̀tì ni wípé ìtúmọ̀ sọ fẹ́ nìkan wípé ó dùn mí tẹ́ ẹ̀ bá wà sí àfa wa mo ní èmi rí i pé ọ̀rọ̀ yẹn kò dúró déédéé lórí súnà torí wípé àáfàá tí wọ́n ń sọ pé èèyàn kan ò bá wà sí rẹ̀ yìí àáfàá yìí máa ń sọ àwọn ọ̀rọ̀ tó jáde pé ó lòdì sí súnà lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá wá sọ yìí tó dáa lónìí tẹ́ wá ń sọ pé ó dùn mí ẹ̀ bá wà sí àáfàá wa ni tẹ́yìn rò pé ẹ fẹ́ yìn ẹ ti ń polówó ẹ̀ fáwọn èèyàn nìyẹn láti máa gbọ́ wá sí ẹ àwọn èèyàn ó sì padà gbọ́ yìí tó pọ̀ tí ò bẹ́sìn mu nínú ọ̀rọ̀ táfà náà ń sọ gẹ́gẹ́ bá fà náà ti gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ nígbà náà ó ní fọ́ọ̀tì tèmi ìbẹ̀rẹ̀ ló wà àmọ́ bíi pé wọ́n kíra wọn yẹn níyìn mo ní ẹ lè dóde kan sí tó jásí pé ó lè jẹ́ àwọn tó jẹ́ méjì yín lẹ́jọ́ pàdé ń bẹ́ẹ̀ tẹ́jọ́ ní àlákọ̀ tó dá ìwà tó dá láàrin ara yín tẹ́sí jọ kíra yín náà ẹ̀ mọ́ ń lọ lójú ọ̀nà tá à ń pàdé ẹni tá a jọ jẹ́ classmate àbí ẹni tá a jọ jẹ́ méjì school àbí méjì kíláàsì tẹ́sí kíra yín tẹ́ bara yín lọ́wọ́ ní kálukú dẹ̀ lọ mo ní ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó then àwọn ẹni yìí ẹ̀ mọ́rú wọnú tó pé kíní yẹn nìyí kì í sábà rọrùn báyẹn náà àfi fáwọn èèyàn kọ̀ọ̀kan mo dẹ̀ fún wọn lẹ́skúùsì ń bẹ̀ yẹn ni fáìn tèmi nìyẹn ìwọ lè má gbà ṣùgbọ́n sí yẹn tó ká pé yẹn ló ń bí díà sí yẹn tó ká sọ pé ẹ ntàfibàdá rẹ̀ nìyẹn ẹnìkan nu yẹn wá jáde nígbà tí ń ka ẹ̀sùn ó ní ó tó láti fi bàdá èèyàn wípé ó tiẹ̀ kíkí tó kíun náà ńgbò ya ó padà sọ pé ìyẹn kọ́ làwọn fi bàdá rẹ̀ o pé ìyẹn kọ́ làwọn fi bàdá rẹ̀ ẹ wo tànákùdù ọ̀rọ̀ tí etí ìpẹ́ síra wọn bẹ́ẹ̀ ṣe ń dààmú nígbà tẹ́ ẹ̀ ṣe ìsọ́ọ̀fù nígbà ń sọ tàkọ́kọ́ tẹ́ ẹ bá ṣe ìsọ́ọ̀fù nígbà ń sọ tàkọ́kọ́ ni ọ̀rọ̀ yín ò ní máa takora wọn níṣẹ́ kẹ́ ẹ sọ pé àfa ìmọ̀ràn jẹ́ olùgbógun ti súnà kán wá kó àwọn wáàsí táfa ìmọ̀ràn ń ṣe tó bá súnà lọ jáde fún àwọn tẹ́ ń sọ fún yẹn nìyí wọ́n á máa rí yín pé òun jàǹbá ni ẹ̀ sọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí so ìyẹn aspect kan nìyẹn ìsọpé àfa ìmọ̀ràn jẹ́ àdúwò súnà máa zuhuri àdá ìhìlì súnà tiwa ahliha kìí ṣe ọ̀rọ̀ tó dọ́gba kìí ṣe ọ̀rọ̀ tó dọ́gba bá a bá so tọrọ fúnra ẹni gbogbo orú ẹ̀yin tẹ́ ẹ dẹ́ ń ṣe àwọn nǹkan yìí ló jẹ́ kán máa kó gbogbo wa pọ̀ wípé ẹ̀jẹ̀ kan náà ní lára gbogbo alùsùnà ẹ ṣe déédéé pẹ̀lú àwọn èèyàn náà abala kan nìyẹn ṣáláṣejù wa ń bẹ láàrin nínú àwọn táfà ìmọ̀rọ̀nù ń bá wí àbí òsì wà láà aláṣejù wa aláṣejù wa nínú àwọn aláṣejù lẹ́yìn yìí gbogbo orú àwọn wọnranwọnran tí ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí ń ṣe gbogbo orú àwọn wọnranwọnran yìí làwọn èèyàn fi ń ka gbogbo wa pé ìkànnà gbogbo wọn tí wọ́n bá wá bẹ́yìn wí wọ́n máa kó gbogbo wa pọ̀ wọ́n máa kó gbogbo wa pọ̀ ẹlòmíì olóhùn ṣe rọ́dù fẹ́ ẹlòmíì ní torí pé kò rẹ́ nìyẹn ló ń súnà àṣìjọgba ló ń súnà tẹ́lẹ̀ wá fẹ́ ṣe rọ́dù fún ni àwọn alifáàzù tó burú àwọn gbólóhùn burúkú gbólóhùn tó le tó le kókókó ni ẹ máa sọ fún àwọn èèyàn tí wọ́n jágbàlagbà ṣé ìsìláàmù ló kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn irú súnà wo nìyí tẹ́yìn ṣe yẹn tẹ́yìn sọ àwọn èèyàn lẹ́nu irú súnà wo nìyẹn tẹ́ẹ̀ fi ń sọ àwọn èèyàn lẹ́nu tẹ́ẹ̀ fi ń sọ súnà lẹ́nu ẹ wá rí pé àwọn tó ń ṣàǹpì àwọn alifáàzù burúkú yìí ni àwọn tí wọ́n ti já fún jẹ ni ẹ lọ sọ́dí àwọn tí alifáàzù burúkú yìí ń bẹ lẹ́nu àwọn tí wọ́n máa ń ṣe rọ́dù bí chidda wọ́tán fún àwọn èèyàn tí wọ́n bá ní khilaafu pẹ̀lú wọn ẹ lọ sọ́dí wọn ni wọ́n gba tírénì jàbátá ni ẹ lọ wo àwọn tí ò gba tírénì jàbátá ẹ lọ wo tí wọ́n bá ń ṣe rọdùn ní ẹ máa gbóòórùn ìbẹ̀rù Ọlọ́run nínú rọdùn wọn but ẹ lọ wo àwọn tí wọ́n gba tírénì jàbàtà kan tó láwọn pò ń bẹ ní ẹ máa gbóòórùn àṣà nínú rọdùn wọn kí ló dé kí ló dé tẹ ẹ lè ṣe rọdùn fáwọn èèyàn láì bú wọn ni kò sẹ́ni tí kì í wá sára rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ kì í ṣe aṣlù nìyẹn kì í ṣò ní aṣlù because àwọn tá à ń ṣe rọ́dù fún afẹ́kán mọ̀nà ni àwọn tá à ń ṣe rọ́dù fún afẹ́kọ́ lọ́wọ́ bó fi wọ́n mọ̀nà ni afẹ́ kí wọ́n ti ẹ̀rí ń tà ń sọ̀rọ̀ wípé já ti ẹ̀gbọ́n ti ń wí tó rí wí àbí ò rí wí ṣé n tó sọ yìí ṣé òun ló correct ní àbí mi ń ta afẹ́ kí wọ́n ó rí nìyẹn kò sẹ́ni tí kì í wá sára rẹ̀ gẹ́gẹ́ bí ìjẹyàn amẹ́mọ́jọ já sí pé gbogbo gbàtà bá ti gbárọ́ dùn mú tòrò náà tù náà ni ó máa bẹ́nu ẹ̀ ṣàtàìmù náà ni ó máa bẹ́nu ẹ̀ ìntìkọ̀sọ́ọ̀tù náà ni ó máa bẹ́nu ẹ̀ ká máa bẹ́nu àwọn èèyàn bú àwọn èèyàn yẹpẹrẹ àwọn èèyàn kí ló dé amẹ́mọ́jọ jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà wá ní wípé àwa ti fi rinlẹ̀ ń sì pé àwọn aláṣejù ń bi ìfọ ìsì fún àwọn èèyàn tó já pé ọ̀rọ̀ wọn ò tí ì wọ́ ti ká ká ká ká káwa náà sọ pé ó sọ ńlá èmi náà sọ ńlá padà sí wọn ò tí ì ṣe débẹ̀ pé àṣejù lélẹ̀ ńṣe ń bẹ nínú àwọn tí wọ́n ń bẹ lórí sunna torí pé wọ́n gbà pé gbogbo yín yín ahlẹ̀ sunna ni a gbà pé ahlẹ̀ sunna ni àbá ní a máa ní pírọ́blẹ́mù pẹ̀lú yín pẹ̀lú ìlànà tẹ́ fi ń bá àwọn èèyàn lò níbi rọ́dù yín nígbà tẹ́ bá ń fọ ìsìn pàtàkì jùlọ fáwọn èèyàn tó yá pé súnà náà ni wọ́n ń bẹ lórí ẹ̀ta àjọ gbà ẹ wá rí àwọn nǹkan kan tẹ́lẹ̀ níláàkíyèsí ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àníkẹ́nìkan wọ́n máa fọ èsì fẹ́nìkan àmọ́ ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja láàánú àwọn èèyàn ẹ ká láàánú àwọn ọmọ tí ń bẹ níwájú wa náà èyí ò ìkan ẹ̀yin náà tí àwọn èèyàn wá ń ṣọ̀rọ̀ dùn fún tẹ̀sí ma àwọn èèyàn tó já sí pé tàwọn eléyìí ò rí bíi tàwọn eléyìí tẹ̀ wá ń da gbogbo ẹ̀pọ̀ ẹ̀yin náà sinmi àbòsí ẹ̀yin náà sinmi àbòsí ẹ mọ àwọn èèyàn tó já sí pé àwọn eléyìí ni ó yẹ kẹ́ ẹ fọ̀rọ̀ bá wí ẹ wà á mú ọ̀rọ̀ ń ẹ wà á àmọ́mọ́ rẹ̀ ẹ wà á sọ ọ́ di kárí ilé kárí oko débi pé àwọn èèyàn máa fojú ìkànkàn náà wo àwọn rúù àtàwọn tí èé ṣe bíi tiwọn ẹ jẹ́ abẹ̀rù ọlọ́run ẹ jẹ́ abẹ̀rù ọlọ́run so torí ẹ̀ abala yẹn nínú tí mo fẹ́ ká ṣàkíyèsí ni afáìmọ̀rọ́ọ̀nù lọ́dọ̀ tèmi o lè sọ yí pé àdúgbò súnà ni kí n wá sọ pé gbólóhùn yẹn ó lọ àbí kò ní àdúgbò ahàlẹ̀ súnà ni kí n ní gbólóhùn yẹn lọ torí mo máa ń táfà ń wí àmọ́ ń táfà ń wí ò ṣe déédéé kò dọ́gba àmọ́ mo máa ń táfà ń wí àfáà ń pèpè sí súnà ṣùgbọ́n àfọ ní istikọ́mà lórí súnà hádà kàlámì wà hádà ráàyì bẹ́mi ṣe rí nìyẹn ìyẹn sì ló dọ́gba ju pé ká ní ọ̀tá súnà làfá ìmọ̀rọ́nù lọ àfáà ń pèpè sí súnà ṣùgbọ́n àfọ ní istikọ́mà lórí súnà èyí ń kafa gbọ́ àfọ ní istikọ́mà lórí súnà ṣùgbọ́n àfọ kẹwàá sọ pé ọ̀tá súnà ni ọ̀tá wọn áàlì súnà ni rárá àfa gbà ó lè jẹ́ pé àwọn tí a gbà wípé àwọn eléyìí ìsàlù sunna tó sì já pé nínú àwọn àfọ̀rọ́ọ̀dù ẹgbẹ́ wọn gan a lè máa fẹ́ lóun pé àlù sunna lélẹ́yìí òun kàn ó kàn já síbi tí ò yẹ kó já sí ni sunna gangan ní bẹ́lá rẹ̀ tó fẹ́ ṣe tá a sì máa consider bí àlù sunna tá à ń pàdé pọ̀ tá à ń ríra pọ̀ tá à ń ṣe pọ̀ tá a máa rí pé eléyìí àlù sunna ni ó kàn kó pé bó o la ṣe fẹ́ wọ ọkú tí ó fi gbọ́ yé pé kò yẹ kó ibẹ̀ ńkọ́ lè yẹn ti rí sunna gidi ṣe ni nítorí kan kù fún nìyẹn káwa da gbogbo ẹ̀pọ̀ káfọ́ lójú pọ̀ náà kò lọ bẹ́ẹ̀ sòtórí àfa ìmọ̀ràn ṣe ẹni tí ń gbógun ti súnà ṣùgbọ́n kò ní àwọn àníṣtì kọ́mà lórí sunna. àfa òníṣtì kọ́mà lórí ngbogun àmọ́ kí wọ́n sọ pé ẹ àfa ń gbógun ti ara gbà pé àwọn táwọn ń gbógun ti àwọn Eh, bí ò ṣe yẹ kán gbọ́rọ̀ kalẹ̀ wọ́n fi ń gbà gbé kalẹ̀ bí ò ṣe yẹ kán tírìtì àwọn èèyàn náà ń gbà tírìtì àwọn èèyàn táfà gbà páwọn ń ṣe nìyẹn sáfà wa correct àbáfo correct ọ̀tọ̀ wà láwa tírìtì yìí pé ah, ẹ correct ẹ correct á tírìtì ẹ lọ́tọ̀ so èyí ń jẹ́ abala abẹ yẹn ó jẹ́ abala abẹ yẹn ẹlòmíràn ilé ìwà ló fà á tó fi já sí pé dr Fadil làwọn fi sọ pé àwọn rí gbogbo ń táfà ń ṣe yìí ní mistake àmọ́ àwọn ò rí nídìí ń táwọn lè fi sọ pé kì í ṣe àlùsùnà ń táwọn fi sọ bẹ́ẹ̀ nìyẹn wọ́n gbà pé gbogbo ń tẹ̀ ń wí gbogbo ń tà ń wí yìí bẹ́ẹ̀ lórí lóòótọ́ àmọ́ àṣìṣe ni fún àfa lọ́dọ̀ tàwọn kì í ṣe ń díà àmọ́ ń ṣàṣìṣe tán bá wá rí bẹ́ẹ̀ lórí ẹni tó yá pé àjọ ní tìfáàkù lórí páàlù súnà ni sórí wáyé ká wá sọ pé dókítà òun iṣẹ́ ti ń dáhùn lára rẹ̀ tíṣẹ́ bá dáhùn tó bá yẹ pé ní tí dókítà orí yẹn àti ọ̀rọ̀ tí wọ́n sọ nípa manhaj bá ṣe sọ yẹn pé máa ránu máa jù máa ránu máa àkìdá iṣẹ́ ní bá ń dáhùn lára wọn automatically iṣẹ́ yẹn ti dáhùn lára Sheikh Rabi kọjá iṣẹ́ yẹn ṣe kí ni ó ti dáhùn lára Sheikh Rabi ó ti dáhùn lára wọn kọjá lẹ́yìn náà ni wípé nu àwọn ẹ̀sùn tí wọ́n tún fi kan Dr. Fadil ni pé tafriqu bayna al-aqidati wal-manhaj tafriqu bayna al-aqidati wal-manhaj wípé Sheikh Dr. Fadil wọ́n ṣòǹpinya láàrin àkídà àti manhaj wa qawlihi bi imkaniyati salahi àkídà tìlmárì ma'a fasadi manhajihi èmi ò gbọ́ yẹn náà ti gbẹ̀yìn èmi ò gbọ́ pé àkídé yẹn lè ó lè da kí manhaj ẹ má ṣe kí ni kó má da èmi ò gbọ́ yẹ tí wọ́n sọ yẹn tó bá sì wí bẹ́ẹ̀ lóòótọ́ mistake ni lọ́dọ̀ tèmi náà àmọ́ tí wọ́n bá ní tàlílù fún wọn tí wọ́n bá ní tẹ̀fsírù fún àbí ojú táwọn gbà fi gbọ́ yé màá fún wọn lẹ́ excuse because àáfàá ni wọ́n wọ́n lè ṣàlàyé ẹ̀tẹ́gẹ́ kémi gan sọ pé á ẹni point kì í sọ̀rọ̀ sáà máa ń sọ pé ẹ̀ torí ẹ̀ ń hmm ṣé ní tán sọ ni pé ó kì í ṣe tí àkídà èèyàn tí mánájú bá ti dà ṣé mánájú lè má da kákídà dà torí pé àkídà tó bá da mánájú ó dà tí mánájú bá da àkídà ó dà wọ́n jọ ran àwọn lọ́wọ́ ni àmọ́ ká sọ pé àkídà ni mánájú mánájú àkídà èyí ò ní o correct nítumọ̀ lára tí ṣe dòktóró ń tafà sí nìyẹn náà ẹ wá jẹ́ kí n lọ síbi kíka àwọn kankan nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ nínú àlùfáàwá tí mo fẹ́ ka ọ̀rọ̀ àfáàwá tí mo fẹ́ ka ọ̀rọ̀ wọn náà ni Sheikh Rabi ẹ bá ń tẹ́tí gbọ́ àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ wáyé nínú ọ̀rọ̀ tí Dr. Ah, al-Allama Rabi al-Madkhali hafizahullah wa ra'a wa khatamallahu bi husnil khatima wọ́n béèrè béèrè lọ́wọ́ ah, ok Sheikh Rabi nínú ah, wọ́n ń sọ láàyè kan يقول الشيخ ربي أحسن الله خاتمته في حاشية الصفحة آه، آه، صفحة تسعة وتسعون من كتابه وان الشيخ ربي آه، حفظه الله ورعاه وان صنين حاشية أناني إتي وين سالي إتي وين سالي إتي tá a máa ń kó àwọn ọ̀rọ̀ wíníwíní sí òun náà ń pè ní hashiya ní etí ìsàlẹ̀ tíra lọ́hùn-ún ní page sixty nine nínú tíra àwọn tí wọ́n pè ní inqidadu shuhabi salafiyati ala awkari adnan orúkọ tíra yẹn nìyẹn muwabbihan adnan arur lẹ́ni tí ń ṣe ìṣọ́ra àti ìkìlọ̀ tó lágbára fún adnan arur lima roma lamma romahu adnan bi annahu yaani sheikh rabi nígbà tí adnan aruru tí ó pe sheikh rabi ní pípé ní ti irọ́ bó ṣe ń bẹ nú àkọọ́lẹ̀ nu pé kánà ikhwaniyan min qabl pé ah ikhwani náà ní sheikh rabi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ikhwani náà ní sheikh rabi ara àwọn the muslim brotherhood náà ní sheikh rabi tẹ́lẹ̀ so sheikh rabi wá fẹ́ ṣe fọ́ sheikh rabi ni. Rabi' lam yakun ikhwaniyan qat wọ́n ní Rabi' ò tiẹ̀ jẹ́ ikhwani rí láyé wa innama masha ma'ahum muddatan ṣùgbọ́n ó bá wọn rìn ó bá wọn ṣe fún àsìkò kan bi sharti an yukhriju ahlal bid'ah min sufufihim pẹ̀lú májẹ̀mú wípé ẹ àwọn tó jáwọn oníbídíà tí ń bẹ nínú ẹgbẹ́ yín ẹ wọn kúrò nínú ìjọ yín. وبشرط أن يربوا شبابهم على المنهج السلفي àti pẹ̀lú májẹ̀mú wípé àwọn tó jáwọn ọ̀dọ́ tẹ́ kójọ yìí ẹ fi ìlànà salaf ìlànà àwọn anabi ìlànà àwọn sọ̀hábà ìlànà àwọn tabi'un ní kẹ́ fi rè wọ́n. وكان يمشي مع من ينتسبون إلى المنهج السلفي àwọn tí Sheikh Rabi' dẹ̀ máa ń bá ṣe nínú wọn náà làwọn tó já sí pé wọ́n ń wà wọ́n farati sí ojú ọ̀nà àwọn salaf almanaju salaf láàmà alìbídà ìmínihùn kìí ṣe pẹ̀lú àwọn oníbídíà ní inú wọn ẹ máa dé o sheikh rabi igba ìpè nú àwọn al-Ikhwanul pọ́ǹtì alákọ̀ọ́kọ́ lókè ni wípé sheikh rabi bá wọn rìn wọ́n bá wọn ṣe pọ̀ fún táìmù kan limudatin fún táìmù kan ok táìmù yẹn kí ni táìmù náà tẹ bá padà lọ wo táìmù yẹn nínú ọ̀rọ̀ míì tán ti sọ wọ́n ní bóyá bóyá bíi ten to twelve thirteen years náà fi bá wọn ṣe sígbà ìyẹ̀gbà yẹn kéré tán fi ń ṣe pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ ikhwan wọ́n ń ṣe pọ̀ pẹ̀lú àwọn ikhwan bíi ten to thirteen years náà fi wà pẹ̀lú àwọn ikhwan tán bá wọn ṣe ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì Sheikh Rabi wa ní àwọn táwọn ń bá ṣe pọ̀ táwọn ń rìn pọ̀ pẹ̀lú nínú wọn náà làwọn tó jẹ́ àwọn tí wọ́n wà ní tí wọ́n fara wọn tì sí ojú ọ̀nà àwọn salaf tí wọ́n jó ń sún náà nu wọn wọn ní kìí ṣe láàmà ahlil bídà ìmínú kìí ṣe pẹ̀lú àwọn oníbídà nínú wọn o that is àwọn onísúnnà nu ìkwánu òun làwọn ń bá ṣe kìí ṣe àwọn oníbídà nu ìkwánu tẹ ẹ bá sọ wípé dòkítọ́rù fọ́dílù ń sọ wípé mánájú lè bàjẹ́ kí àkídà dáa ẹni tí Sheikh Rabi ṣe ń bì ẹjọ́ jì ẹ̀ ẹjọ́ jì nǹkan tí Sheikh Rabi ṣe ń bì báyìí nínú Ikhwanu ní Sheikh Rabi ti ń rí salafiyun náà ti ń rí ahlus náà ti ń rí mubtadi'un mubtadi'a nínú same group Sheikh Rabi ní àwọn àwọn rí pẹ̀lú Ikhwanu lóòótọ́ fúngbà díẹ̀ ìgbà díẹ̀ náà sì ní kò dín bí ten years lẹ́yìn náà ni wípé àwọn táwọn ń bá ṣe nínú wọn làwọn tó já sí pé wọ́n já lùsùnà nínú wọn tí wọ́n fi ara tì sí ojú ọ̀nà àwọn sẹ́lẹ̀f kì í ṣe àwọn oníbídíà nínú same group yẹn ní Sheikh Rabi pín wọn wọn mọ́nájú tọ́jọ́ ń bẹ lórí ẹ o mọ́nájú ní Ikhwanu wọn wá pín wọn lórí mọ́nájú yẹn sí méjì gúrúùpù kan wọ́n pín wọn lálùsùnà wọn làwọn kan alùbídíà ní sọ àwọn alùsùnà yẹn làwọn bá ṣe nínú àwọn Ikhwanu ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá sọ pé dòkítọ́rù fọ́dílù sọ pé àkídà lè da kí mánàjú má da ó túmọ̀ sí pé ní ti Sheikh Rabi ṣe yìí ó ti jọ́jì ó ti túmọ̀ sí ti dòkítọ́rù sọ yẹn ìṣe Sheikh Rabi yìí fi'luhu muwafiqun li qawli dòkítọ́rù even tó bá yẹ pé dòkítọ́rù bá sọ bẹ́ẹ̀ èmi ò mà torí mi ò gbọ́ àmọ́ tó bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ náà pẹ̀lú ti Sheikh Rabi ṣe yìí ó ti ṣe dédé ara wọn ok Sheikh Rabi hafizahullahu wa ra'ah wọ́n wá láwọn fún wọn condition pé táwọn fi wà pẹ̀lú wọn nígbà dìgbà náà ni wípé ẹ̀rí àwọn èèyàn lórí manhaj salaf àwọn àwọn tẹ́ kó jọ láwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ langba ẹ fìlànà salaf ni ẹ máa fi rè wọ́n ẹ má fi ìlànà bídíà ìlànà ikhwaniyya ẹ má fi rè wọ́n mọ́ so mo sì wà pẹ̀lú àwọn àwọn tí mo sì wà pẹ̀lú nù wọn nà àwọn tó jó ń sún náà nù wọn kì í ṣe oníbídíà wọ́n ní waqad fa'ala mithla hadha ba'du salafiyina wọ́n láwọn àwọn kan àwọn apá kan nínú àwọn salafiyun tí wọ́n ń bẹ lórí ìlànà salaf sàábíyà tàwọn tabi'in ìlànà nabi àwọn náà ṣe kí ni wọ́n ṣe irú tí mo ṣe yìí o àwọn ni wa minhumu sheikhul albani lára wọn ni sheikhu albani fahal taqulu ya adnan inna albani ya kana ikhwaniyan àwòfil ikhwan ìwà adinani jẹ́ o lè sọ nísìnyí báyìí pé Albani náà o ikhwani lòun náà àbí nínú àwọn ìjọ ikhwanu náà ló ṣe kínní ló wà kó ṣí i má wọn. wà á tún tọ́ líbo ó bi taraju'in ǹjẹ́ bó ṣe ń sọ pé kémi náà kémi ṣe taraju'u yẹn tí o lè béèrè lọ́dọ̀ Sheikh Albani náà pé kàn ṣe taraju'u. níjọ́ tí Sheikh Rabi tí wọ́n ń bẹ lórí nǹkan yìí ká tó padà wá jáde tá pé á ah, eléyìí wọn ò wí mọ́ kò less than ten years going to thirteen years náà fi wà bẹ́ẹ̀ náà dẹ̀ ń fi Sheikh Albani ṣe náà dẹ̀ jẹ́ pé ẹ̀rí wọn ń gbà náà táwọn náà wò ni pé Sheikh Albani náà ṣerú ẹ̀ wọ́n dẹ̀ gbà pé nínú wọn alùsùnà ń bẹ nínú wọn bí dùkúrú náà ṣe gbà pé alùsùnà ní afá ìmọ̀ràn ẹlẹ́hà lọ́dọ̀ àwọn kí wọ́n á ní pírọ́blẹ́mù ń bẹ̀ yẹn kí ni pírọ́blẹ́mù ń bì yẹn tó fi wá di ṣu atayanyan kí ni táyé fi ṣe rí tí Kẹ́hìndé ò fi ṣe rí kí ló ṣe é lẹ́tọ̀ọ́ fún Sheikh Rabi' even kó jẹ́ pé wọ́n ti kú lórí rẹ̀ ń sìn wọ́n sí lórí ẹ̀ wọ́n rí bẹ́ẹ̀ má nísìn bọ́dùgbà tí wọ́n rí bẹ́ẹ̀ yẹn ìgbìyànjú tí wọ́n ṣe táwọn míín sì fi wọ́n lẹ̀ tí wọ́n wò wọ́n ní torí pé àwọn tí wọ́n ń bà tí wọ́n ń bà dá àwọn gbà náà tí wọ́n ń sọ àwọn èèyàn kó bọ̀ àwọn yẹn pé ah aláṣejù ní kí n ṣerú àfa yìí ok kí làwọn fi ṣorí tí wọ́n fi gbẹ skills ìgbà náà tírú àwọn dr fọ́dúró lè gbẹ skills nísìn tán bá rí àfa Imran Eleha ní alùsùn náà kò pọn dandan kájọ ní tìfa kò fi kulli masail wà fi kulli al-qadaya kì í ṣe pé gbogbo ọ̀rọ̀ tó bá ti ṣẹlẹ̀ náà lájọ máa rí bákan náà bá a ṣe bẹ̀rẹ̀ lórí alábí náà nìyẹn tó fi di fìtínà tó dì tẹ́lẹ̀ omi padà ń pè ní ìwà ní ẹlòmíì gan ẹ̀sùn kúfùrù gan ẹlòmíì gan fi ń kàn tó ń pèpè sí wahdatul adiyani àtàwọn pàǹtí ọ̀rọ̀ táwọn èèyàn padà ń sọ nípa Sheikh Halabi láwọn nǹkan tí ò true tó sí nǹkan tẹ́ lọ pírẹsẹ́ǹtì náà ni pé dr fọdílù ẹnìkan tó jẹ́ ti eh, ọkùnrin kan tó já sí pé wọ́n ń pè ní Imran Abdulmajid ẹlẹ́hàá o ẹ̀ eh, dr fọdílù ó fi sunniya ó pè láàlù sunna ó kódà ó tún fi wọ́n tún pàdé ó tún kọ́ lọ́rùn kódà ọkùnrin yìí máa zuhurihi máa zuhuri àdáìhì lẹ́àlì sunnati lè sunnati wa aliha tó sì jẹ́ pé gbogbo ayé ló mọ̀ pé ọkùnrin yìí olùgbógun ti súnà ni ta ló mọ̀ ọ́n bó lẹ ṣe fẹ́ jọ́jì bó lẹ ti fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ wájú ọlọ́run. olùgbógun ti súnà kọ́ olùṣe mistake ẹni tí ò ní sìkọ́mọ̀ lórí súnà ó yàtọ̀ a lè treat àwọn èèyàn bákan náà nàbó láti máa ṣàbòsí. so abala yẹn mo fẹ́ káwọn ọmọ ìyá wa kan máa ṣàkíyèsí ẹ̀ dáadáa ẹ máa ṣàkíyèsí ẹ̀ lẹ́yìn náà ni pé dókítọ̀rù Fadilu tẹ́ ẹ̀ hàn mọ́ yìí tẹ́ ẹ̀ hàn nípa wípé wọ́n láwọn orí Sheikh Imran Eleha ọbẹ̀ lọ́wọ́n ọba fún àfáà náà kọ́dọ̀ ń bá mi ṣàtúnṣe wọn jù bá ṣe wà ń lọ kó ṣàtúnṣe mí náà mi tí mo bá kù sí. a gbọ́dọ̀ láàánú ara wa náà ṣáà ń sọ̀rọ̀ nítorí káwọn yẹn máa yẹ hànà ni àbá ń sọ̀rọ̀ nítorí káwọn yẹn lè máa listen ká lè máa kẹ́kọ̀ọ́ gidi ká lè máa wọ pé kí sọ jẹ́ ẹ̀ ń tiẹ̀ wo ń tó sọ. So ó ṣeé ṣe kó ní point ìwà àwọn ìwà yìí àìfarabalẹ̀ àti wọ ebú àti wọ aṣọ àti wọ gbogbo èyí lẹ́fi lẹ́lòmíì tó já sí pé ó ṣe mistake ó fẹ́ padà ó wù láti padà pé ah, mo sì rí nàrà àmọ́ torí àṣejù kò jẹ́ lòmíì ó padà lòmíì padà lọ bẹ́ẹ̀ kí ló dé ẹ fẹ́ sọ àwọn èèyàn dẹ́ hànà torí pé ẹ fẹ́ ṣe rọ́dù fún wọn ni khasatan àwọn tí wọ́n ń bẹ lórí súnà tá a jọ gbà pé orí súnà náà jọ wà ẹnìkan wá khalafa yín kò ń rí ní ọ̀n bídíà ń tòun ní ó wá dìran tó fẹ́ nìyẹn náà kí ló dé kí ni pírọ́blẹ́mù tẹ́ ní. ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ ìyá náà ni wá ọmọ ìyá náà ni wá gbogbo eléyìí tí mò ń sọ yìí le torí kí mo gbọ́ àwọn sọ̀rọ̀ tìyàtò tó pọ̀ táwọn èèyàn ò gbé jáde láwọn àwọn àwọn àgbákò ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú tó pọ̀ táwọn èèyàn ń sọ tí wọ́n gbé jáde sórí afẹ́fẹ́ tẹ́tì máa rí ìlapa àwọn ìwà àwọn àlùfáà yìí lára àwọn tí wọ́n láwọn ń gbọ́ wà sí wọn láwọn ìlapa burúkú káwọn yẹn máa wá da gbogbo wa pọ̀ bẹ́ẹ̀ ní òye ṣe Islam àṣìṣe tiwa nìyẹn ẹni tó bá ń ṣe nu àṣìṣe tiẹ̀ nìyẹn torí ẹ̀jẹ̀ apáyọ̀ ọlọ́run láàrin ara wa nìyẹn kéèyàn wá kọ́ kó wá sọ pé àfáà ìmọ̀ràn ẹlẹ́hàá o ń gbógun ti súnà ẹ bá sọ pé àáfàá ń ṣe dàrúdàpọ̀ ẹ̀hẹ́n èmi wá fákọ̀ yìí ń àmọ́ èwo lẹ fẹ́ sọ pé àáfàá ń gbógun tì nínú súnà ẹ ti ẹ̀ sọ súnà òun táfà ìmọ̀ràn ń gbógun tì ṣùgbọ́n àáfàá ìmọ̀ràn ń da tí ẹ e ṣe súnà pọ̀ mọ́ súnà yóò sì ní àìní ìsìkọ́mọ̀ lórí súnà àìní bàṣírọ̀ tó lórí súnà ṣùgbọ́n kò sẹ́ni tẹ́ sọ pé kínní yìí ẹ ẹ ní sìkọ́mà tẹ́ ara rẹ̀ ó fẹ́ gbà kò sẹ́ni tẹ́ fẹ́ sọ fún wípé ẹ kínní yìí òye yín tó tára rẹ̀ ó fẹ́ gbà kálukú náà fẹ́ máa sọ pé ó yé mi jù ọ lọ náà ni. torí ẹ àkíyèsí ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jọ àṣà àwọn yẹn dẹ hàn náà nítorí páàṣẹ kínní à ń ṣe rọ́dù fún wọn hásọ̀tàn àwọn tó já sí pé wọ́n já wọn ń súnà kó wá jẹ́ pé torí pé ó yapa wa níbi nǹkan kan làásì ti hàn rárára àjọra wa ń bẹ̀ yẹn rárá àjọra wa ń bẹ̀ rárá kódà kẹsàn-án pé dòkítọ́rù sọ̀rọ̀ báyìí o ọ̀rọ̀ yìí ò sì dédé o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùgbọ́ wà sí ọ̀rọ̀ tá ń sọ báyìí báyìí ọ̀rọ̀ yóò correct o kó o dẹ̀ púrúfù ẹ̀rí rẹ tó bá rí púrúfù àwọn èèyàn gbà tó bá ẹni tó bá sì rí pé ẹ̀rí òun tún lọ tó yóò sọ ìkàlẹ̀ mi sọ yìí kékeré sọ pé àfáìmọ̀ràn nu máa zuhuri yìí aw ma zuhuri adaihi le sunnati wa ahliha bó lè ti yẹn àwọn nǹkan tẹ́ padà kójọ gan àwọn tó jẹ́ àwọn àfáàgbọ́n eni yi pé ẹni yìí àìní ní bẹ fún un kì í ṣe pé ó gbẹ́dì pé mo fẹ́ máa gbógun ti súnà ẹjá bẹ̀rù ọlọ́run so in tí ló wá Imran òun náà ni Sheikh Rabi náà ń ṣe pẹ̀lú àwọn kan nínú àwọn Ikhwanu ńgbà tí wọ́n fi ń rí wọn bẹ́ẹ̀ pé àwọn eléyìí Ikhwa Salafiyun làwọn eléyìí wọ́n yìí ṣe àwọn bí dí àánú wọn àwọn súnà àánú wọn lèmi àti wọn jọ ń ṣe pọ̀ nínú Ikhwanu Sheikh Rabi ìró ń súnà nígbà náà àwọn wọ́n dẹ̀ gbé skills bí a bó ṣe rí ní olùgbìyànjú ni bó o lè ṣe wá ní fún dòkítọ́rù fọ́ sí dòkítọ́rù fọ́ tó lè wá kéré nínú ayé nu mímà ni láwùjọ wa yìí dòkítọ́rù fọ́dílù òkèrè bẹ́ẹ̀ tún délẹ̀ lárúbá náà dòkítọ́rù fọ́dílù òkèrè torí ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ aspect kan nìyẹn ẹlòmíì wà lè fẹ́ dàrú pé aa ok ngbà tá à ń sọ ti dòkítọ́rù fọ́dílù à ń sọ ń pa dòkítọ́rù sharaf wàláhi àna òkèrò bí àna dòkítọ́rù sharaf ahli sunna àna òkèrò bí dhalik mo fi ń rìn lẹ̀ pé dòkítọ́rù sharaf ahli wàkàdà da'iyata min du'ati súnà ìkánú àwọn olùpẹ̀pẹ̀ súnà ni dr sharof tá a bá ń sunkún àmọ́ rí nani ń tẹ́ mi ò gbà lára dr sharof ni bí dr ṣe máa ń yẹpẹrẹ àwọn èèyàn níbi ọ̀rọ̀ àtìbálò hada khilafi ma'ahu hada khilafi ma'ahu téèyàn yẹpẹrẹ èèyàn bí ìbálò àti níbi ọ̀rọ̀ kẹ mẹlòmíì tó jásí pé ẹni tẹ jásí pé ẹ ẹ ẹni tẹ tẹ tẹ ṣẹ̀ṣẹ̀ ń fi ẹ̀sìn gidi hàn tẹ ẹ wá ẹ wá ẹ wá ṣe gbogbo ògbìyànjú ẹ wá wọ ọdẹ wá sí àáfà ìbéèrè tí ń bi yín tẹ wò pé àwọn àáfà yìí ni kó wá bi ó wá dé wá sí ó wá kọ béèrè nísìnyí kẹ wá fẹ́ dáhùn béèrè kẹ wá ní ewo ní ká máa kun pépà ní kinní kan tá bá ní kẹ béèrè béèrè sí wá túmọ̀ sí pásítọ̀ kẹ wá kẹ wá rọ́bìṣì ọpọlọ àwọn èèyàn èmi ò gba yíyún lára dòtóró mi ò sì fi pamọ́ àwọn èèyàn tí wọ́n mọ̀ mí tí tààjọ́ máa ń sọ̀rọ̀ mọ̀ wípé mo éètì nǹkan yẹn àfáà súnà ni wọ́n àwọn ará ilé mi ń gbọ́ wá sí wọn wọ́n láwọn aláwọn sídi wọn tí wọ́n ń gbọ́ ọmọ mi máa ń lọ jírísà wọn kì í sọ ọmọ mi ẹyọ kan ní lọ jírísà wọn tẹ̀láwọn ọ̀rẹ́ hátàlíyàwó ṣùgbọ́n kìláàfù tèmi pẹ̀lú dr sharaf laysa fi manhajihi wa laysa fi àní fi fi sunniyatihi aw salafiyatihi lakin fi akhlaqihi wa ta'amulihi ma'a an-nas so kìláàfù tèmi pẹ̀lú wọn ní bá ṣe ń bá àwọn èèyàn lò ìbálò tó já sí pé kò ní ẹ rí ìkànnì lábùkù ń bẹ́ẹ̀ wọ́n tẹ́ bá ní ẹ̀rí kankan gbóòlì yẹn ṣe wà tí ò ní ṣe mistake ẹ̀yin wá gbọ́ wá sí wọn kan sí yìí bóyá àbí táwọn ará lẹ́yìn ti ń pè rẹ̀ àbẹ́yìn náà jókòó ẹjọ́ ń gbọ́ ẹ ń pass time kí a jẹ jẹ́ kí mi náà fúnra mi ní sinmi bí à ń wo à ń ka gbá à ń kàwó jẹ́ ń tún gbọ́ wá sí àwọn afá ẹ wọ́n á ń gbọ́ ìwọ náà wá ń gbọ́ ẹ wá rí nǹkan kan tó jẹ́ pé kínní yóò sì wá lọ báyìí dókítà sọ̀rọ̀ ó pè ọ̀pọ̀lọpọ̀ sì mà bẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ máa pè yá sí pé ẹ padà pọnra yín lé fi kú ni intention ti fẹ́ dà yóò ti di nǹkan gan ẹ kàn pọnra yín láti ẹ àwọn Dr. fi manhajihi wala fi sunniyatihi rárá torí ẹ̀ nígbà tí kan nù yín kọ nǹkan tí ń ta fàásì Dr. fordil mo wá bá complete sọ ó ní ilẹ̀ أن أن الكلام الباطل باطل ولو تفوه به عالم بيننا فاضل ó ní lọ́ọ́ wípé ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú náà ni ó máa jẹ́ olùsájò ńbẹ yẹn ní tí wọ́n ń pè ní sájò òun náà ni pé kí ìparí ọ̀rọ̀ eléyìí gbólóhùn tí ó parí àràfi ìparí àbí mákítọ̀ parí kó wá jọ ti parí ọ̀rọ̀ míì bí ká sọ pé mo rí àlàbá lánàá ńgbà tí mo lọ sálábà mo rí àlàbá nígbà tí mo lọ sí alábà tí wọ́n pè àlàbá alábà tó wá ní ilam annal kalam albaatila baatilun ẹ wo nǹkan baatilun lun walaw tafawwaha bihi alimun baynana fadilun ó tafa ní ọ̀rọ̀ gidi ló sọ lóòótọ́ ṣùgbọ́n bèèbú ni ó tafa ni ẹ lọ mọ̀ pé ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ni ó máa jẹ́ kódà bó bá jẹ́ pé onímọ̀ tó sọ láàrin wa fọ́ọ́dìlù ni ẹ̀yìn wa tuntun pé kódà bó bá jọ ló la ṣùgbọ́n dọ́kítọ́rù fọ́ọ́dìlù ni ń bú so àwọn tí ń bá sọ̀rọ̀ orí wọn ò pé ni èmi náà wá sọ pé àkèétí pé wọn ilam anna kalama as-sarfa اعلم أن الكلام السرف سرف ولو تفوه به عالم بيننا شرف mo wá bá a pé kó lè ṣe déédéé toró ohun tó mà yẹn hàn ó yẹ kó lè mélé yìí náà hàn ṣé sárọ̀fù ò sínú kọ́ọ̀lù ni àsọgbọ́n ò sínú ọ̀rọ̀ ṣé dùkúrò kì í ni. mélòó la fẹ́ máa kó wá ń bì yẹn so ibi àwọn àsọgbọ́n yẹn ni pírọ́blẹ́mù tèmi ní pẹ̀lú dùkúrò sárọ̀fù wàlá àtúmòhù bí ò sí pípamọ́ àwọn tó sì máa ń discuss pẹ̀lú mi lórí ẹ̀ mọ̀ wọ́n á kà sọ pé ẹ ṣe sùúrù bọ́n tẹ́mi máa ń sọ fún wa ni wípé bẹ́yìn ṣe máa ń fáwọn èèyàn kan ní sùúrù pẹ̀lú nǹkan yìí ṣé ó rọrùn fún yín kẹ́ ẹ lọ fún dòkítọ́rù náà ní àkíyèsí lórí nǹkan yẹn nígbà tí mi bá jókòó síwájú dòkítọ́rù ní nǹkan tó ti lé bíi ten years ẹni tí ó mà mí rí nìyí kò má bí mo ti wá kò má bì kan kò má nǹkan kan ní mo wá jòkó wájú níwájú irú ẹni yẹn mo dẹ̀ pọn alẹ́ mo forúnkún méjèèjì mo fi wà ńlẹ̀ mo wá jòkó sórí gìgísẹ̀ tàwádùn àńláhù ṣé mo ké wájú ẹni yẹn ni. ó wá ń ṣe àwọn tẹ́sì kan fún mi béèrè béèrè kan ṣe nǹkan kan ní ẹni tí ó mà mí tí mi ò mà tí mi tí akàn agbóyin agbóyin náà ni mo wá fẹ́ fọ èsì gbólóyin gẹ̀ mi ò mọ̀ pé mi sọ toró mọ́ kí ni gbólóhùn náà wẹ́ẹ́l kí yẹn sọ wẹ́ẹ́l nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ nígbà tó bá bi lọ́rọ̀ kó wá ní wẹ́ẹ́l ọ̀rọ̀ tán dẹ̀ béèrè jọ náà ọ̀rọ̀ tó ní kìláàfù ni táwa náà ka nǹkan pẹ́ táwa náà iṣẹ́ olódò ń pẹ́ àwa béèrè ọ̀rọ̀ yìí mo wá fẹ́ fèsì mo ní wẹ́ẹ́l kí n fèsì mí gùn mà kí mo sọ gbólóhùn yẹn wàláì kọ́sàmà billahi mi ò mà kí mo sọ tí n bá sì sọ gan mi ò mà kó nítumọ̀ burúkú kankan

pẹ̀lú àwọn gbólóhùn tán fi máa ń búyàn tó jásí pé tán bá sọ ẹyọ kan lásán gan bí ìgbà téèyàn sọ bọ́ǹbù ni síyàn tí báyìí pẹ́yìn náà ti ń sọ nípa ìlú kan nílẹ̀ Yorùbá ìlú tó lọ́ba tó níjòyè tán ní ìlú kan róńdó ń bẹ̀ wọn tó dàbí tó dàbí kájú sẹ́nu kárùn bíi cabin biscuit ìlú tí tí ọba wọn ti fi ẹnìkan jẹ mufti ń bẹ̀ àwọn àpè ní ìlú kan rondo ń bẹ̀rù tó dàbí kájú sẹ́nu karùn bíi kábín bisikíìtì ṣé sáròfùl káwọlì sáròfùl kàlámì kọ́ yẹn ṣe àsọgbọnú kọ́ nìyẹn àwọn òun sẹni tó máa sọ̀rọ̀ ní sáàsọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ no àsọgbọnú nìyí o àtàwọn ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ tán máa ń sọ ṣe dókítọ̀ dókítọ̀ sáròfùl kì wọ́n máa ń sọ náà kì í ṣàbòsí ní tí mo lè dìfẹ́ níwájú ọlọ́run ni nígbà táwọn aṣọ àwọn èébú ń sinmi tán pé dúróná dúróná ó gọ̀ ó bàjẹ́ kò nílà káyì wọn kọ́ ẹlẹ́kọ̀ọ́ ó ponú ó jọrọ ẹ lójú ó ṣe wọ́n sà ka èébú lẹ́mi tí mo jòkó wájú yín lẹ́ni tó forúnkún méjèèjì lẹ́ni tó jòkó sórí gìgísẹ̀ ẹ̀yin ẹ̀yin fẹ́ kalẹ̀ ní nífẹ̀ẹ́ pé àfa àgbà ní mo jòkó bí ẹni tó fẹ́ kí wọ́n wájú yín ẹ̀rẹ̀ ń béèrè béèrè ẹ ti béèrè béèrè lọ béèrè béèrè rẹ béèrè béèrè kan ni mo rí pé khilafu pọ̀ nbí béèrè yìí stáǹdì tèmi lè má jọ stáǹdì tìyín lórí ẹ̀ ló jẹ́ kí gbólóhùn wẹ́ẹ̀lì yẹn jáde even tó bá jáde mo sì mọ̀ fún wọn parọ́ jáde náà ni tí ò bá jáde wọn ní sọ̀rọ̀ lórí ẹ̀ àmọ́ sọ wá tó bẹ́ẹ̀ ni ọmọ wa sọ wọn jóná jóná jóná ó gọ̀ ó bàjẹ́ ó ponú wọn kọ́ ẹlẹ́kọ̀ọ́ onígbéraga òjọ́rẹ́ lójú láwọn táwọn jàmọ́ kọmitì inú mọ́ṣáláṣí ń bẹ ń bẹ mọ́ṣáláṣí tí ó já pé gbogbo sáfù rẹ̀ gan bóyá ló ju márùn lọ sáfù kọ̀ọ̀kan ni bóyá ló gbà tó èèyàn mẹ́wàá bóyá ló pé ṣé mọ́ṣáláṣí ẹ̀gẹ́ lè gbìyàn fifty ṣá tó bá gbà yẹn ju bóyá èèyàn bóyá èèyàn bíi to 30 mi ì dẹ̀ béèrè fún ìmáàmù ìjọ́nà wàláì mi ì béèrè fún pé mo fẹ́ jẹ ìmáàmù mo ń bá wọn kọ́ máa ń kéwú ń bẹ̀ bóyá kí n sọ mò ń bá wọn kọ́ máa ń kéwú ń bẹ̀ náà ní màámù máa ń fi màámù bẹ́ẹ̀ lọ̀ mí. wọn ah, àdúgbò yín yìí ìnáwó àdúgbò yín yìí wọ́n ju bí tèmi ń gbé lọ tẹ bá fẹ́ àwọn nídìí ìmáàmù tó já sí wípé ìmáàmù yẹn o bí a dókítà náà padà wá gbọ́rọ̀ yìí ní sè émi wá yẹn fún èmi gangan lẹ ṣe fún àwọn ní ìmáàmù táwọn nídìí ìmáàmù tí ó máa wà lé twenty four seven ni kò ní lọ́ọ̀bì kankan ìjọ tó bá fẹ́ lọ́ọ̀bì kan yóò yóò sọ fún àwọn kọmitì pé èyí sí ń lé lásìkò oorun báyìí o yóò dẹ̀ sọ̀gbà tí òfin ní sí ń lé gbà wọn ní the full time imam náà làwọn need níjọ́ náà lọ́hùn. èmi ò dẹ̀ kí ń lọ bí ẹ ẹ ní wàá ṣe interview imam kan èmi ò ń lọ àìmọye irú ẹ̀ ni mo rí tí mi ò lọ nígbà náà èmi yẹn lọ ni iṣẹ́ kíláàsì ń ṣe ń jọ́ lọ́hùn-ún mọ́tò èrò ni àmì mi yé lọ ìmáàmù kan kí wọ́n fẹ́ jẹ ìmáàmù bì kan wá lọ mi yé lọ mo éti ẹ̀ kí n lọ máa du ìmáàmù mo éti ẹ̀ àwọn ẹni wá pè mí ní alẹ́ lẹ́yìn sọ̀láàtò lè ṣáà lẹ́nìkan nu wọ́n pè mí nínú àwọn kọ́mítì mọ́ṣáláṣí yẹn mi ti ń kọ́ máa ń kí ń bẹ̀ ọ̀rẹ́dì wípé ah, àwọn ẹ̀dẹ̀ pé kí n wá mí ti dòkítọ́rù Sharafu lọ́la o pé kájọ sọ̀rọ̀ bó ti wó pé ah, ọ̀rọ̀ ìmáàmù bóyá price tẹ́mi ń sọ fún wọn gbọ́n sọ pé báyìí tẹ́mi tẹ bá ti mọ̀ pé ẹ lè san ẹtú mi lẹ̀ kí n máa ṣiṣẹ́ kó jẹ́ pé àwọn àrùn àṣùbà ọ̀sán lè máa lọ sí àmọ́ àsìkò ilé kéwò ní lọ sí àti yòókù wọ́n sì láwọn ò pé ìmáàmù tí ó wà permanent tí ó wà full làwọn fẹ́ bóyá sọ pé nǹkan báyìí lẹ́ẹ̀ máa fún mi oníyàwó mi lọ́mọ tí mo ti bí náà mi yé sọmọdé nígbà táwọn wí ibi yé sọmọdé àwọn ni ìyẹn la ojú ìyẹn la wà nígbà táwa wà lórí ẹ̀ tó wá di wípé wọ́n wá eléyìí náà tó jẹ́ ń sọ ni pé mo rá àwọn ọ̀rọ̀ kan tẹ́ èèyàn kan bíi mélòó kan sọ lórí ẹ̀ ló jẹ́ ń fẹ́ sọ nígbà tí mo wá pè mí pé kí n wá meet doctor gbogbo èèmù ni pé à wọ́n ti gba ìntàjọ ń sọ nìyẹn láti máa fún mi kódà ẹni tó jẹ́ olówó bẹ̀ tó ń náà jẹ́ abimobẹ́lọ́nfẹ́ nìyẹn kọ́ ló ń ń ṣàlékún dáadáa fún kí ẹ jẹ́ kí mò ń gbọ́ lọ́wọ́ ẹ o ṣùgbọ́n gbogbo àwọn tẹ́mi bá ti di pé wọ́n jẹ́ mùsùlùmí tó jẹ́ pé ọmọ ìyá wa ni tọ́lọ́n sì kẹ́ èmi àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba fún wọn láàrin èmi àtọ́lọ́hún tó bá sì tún nídìí kí n tún sọ gbangba ní èmi àmọ́ sọ pé ọlọ́run dákun bá ní ṣe lékún dáadáa fún wọn tọ́rọ̀ ọba débi ọ̀rọ̀ wọn ẹni yẹn náà bẹ́ẹ̀ kódà àwọn kan náà jẹ́mọ́ tó ń fẹ́ nìyẹn fà mí pé àti pé price táwọn sọ náà price tí èmi lèmi ò gbà pé irú ẹni yìí náà nǹkan kan pé kódà ìmọ̀ yẹn àǹfààní ntẹ bá lẹ fẹ máa fún mi síta bá ti fẹnu kò ló tẹ́ mi lọ́rùn kódà ẹnìkan nù àwọn tí wọ́n wá fà mí táwọn wá fà mí lọbẹ ń jọ́nà lọ́hùn mo ti rí kó wò mí pé ntaba tabajọ sọ ni tẹ́ni bá ṣe dáadáa fún mi màá fi ṣe tí o bá dẹ̀ ṣe ni ẹ̀mí mi ò ní bàjẹ́ sí because tí o bá ṣe fún mi kò ṣe fún mi nìyẹn mi jẹ́ ní gbèsè àmì kò jẹ́ mí ní gbèsè mo sọ fún wọn nìyẹn pé ntàjọ fẹ́ fẹnu kò lé lórí ló kàn mí so wọn dẹ̀ ni wá ẹni yẹn dẹ̀ pè mí lálẹ́ pé kí n wá kí n wá mi ti dùkúrò lórí ọ̀rọ̀ tá a jọ ń sọ nǹkan kan kí n wá káṣù wa lọ́dọ̀ àwọn mo kí mo jáde ńdájí mo kí n lójú ọ̀nà mo débẹ̀ mo bá àwọn mo ti bá àwọn méjì tí wọ́n ń ṣe interview fún wọn lọ́wọ́ mo bẹ́ẹ̀ nìkan wájú wọn nìkan wà ní ìta àti wọnú mọ́ṣáláṣí tó jókòó ńbẹ̀ so èmi náà jọ ní kí èmi náà jókòó pẹ̀lẹ́ nìyẹn but mo kọ́kọ́ rí kíní yẹn interview lélẹ́yìí ní like mo wá mo mo mo wá mo jókòó mo sábà pé kí n fi pọ́n àwọn ènìyàn lé mo wá fi pọ́n wọn lé nígbà mo fi pọ́n wọn lé mo wá nígbà tó kàn mí àwọn ìbéèrè wọn kọ sójú bọ́ọ̀dù náà a kọ àti gbogbo oríṣiríṣi mo kàn pé à ah, gbogbo àwọn eléyìí kì í má mà kí la fẹ́ jẹ dáhùn gbígbà tá a wà nù kíláàsì dáhùn gbogbo ẹ̀ lé kókó báyìí wọ́n ah, tá a sáàṣe tá a ṣe ńgbò ya ti di ìbéèrè míì ìtàn tó di ẹlẹ́nu wọ́n ti béèrè àwọn béèrè béèrè àwọn béèrè míì kan tó wá béèrè tí mo rí pé kẹlá fún bẹ́ńbẹ́ sáàndì tèmi lè má jọ tiyín ní gbólóhùn wẹ́ẹ́lì fi jáde lẹ́nu mi wọ́n sì ní dúnadúná ogan òponú òbàjẹ́ wọn kọ onílàáká olẹ́kọ̀ọ́ onígbéraga òjọ́rẹ́ lójú wọn sà tó gbogbo ẹ̀ lójú àwọn kọ́mítì àtàwọn jàmá àti bàbá tá à ń sọ yìí tó máa ń ṣènáwó lórí ẹ̀ eh, Nurul ah bá ti sọ̀rọ̀ yìí àwọn àwọn pé kí mo ṣe mo tún wá ń wo ìjókòó mi pé ah, àbí mo mo ruga ni àbí kíní kan nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní n tí mo ṣe ni pé èmi ń bẹ èmi ń bí ẹni béèrè ìwọ wá ń sọ wá ń fèsì fún mi wípé ìgbà tó wá fẹ́ fèsì fún mi ó wá sọ wẹ́ẹ́lì pé ṣé o mọ̀ pé wẹ́ẹ́lì yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ń bi ni ní béèrè àtẹni ń bi ìmọ̀ àwọn dọ́gba orí bákan náà ò ṣe déédéé ara wọn ni kó mọ̀ pé tuma rẹ̀ pé ìmọ̀ wa dọ́gba ah! nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí inú ru mi pé àá lẹ wá bú mi tó báyìí tẹ́ tó bú àwọn òbí mi pé wọn ò kọ́ mi lẹ́kọ̀ọ́ ló bí mi tó já pé àkọ́bí ìyá mi gan ó jù lọ lọ́jọ́ orí èmi sì ní ẹlẹ́ẹ̀kẹrin àkọ́bí ìyá mi sì sì jù yín lọ ó gbà yín lábúrò ọ̀rọ̀ yẹn bà mí nú jẹ́ gan lẹ́yìn ìgbà náà mo fi ìbànújẹ́ kù ń bẹ̀ yẹn àmọ́ mi react mo fẹ́ react mo wá wò pé àwọn jama tó jókòó tó máa ń lọ bí abí mẹ́jọ àbí nǹkan kan pẹ̀lú tán wà ń bẹ̀ ńgbà tán ń ṣe gbogbo tẹ́sì tán ṣe àwọn èèyàn pọ̀ ń bẹ̀ yẹn tó bí mẹ́jọ láwọn kọ́mítì yẹn tí n bá ní react ń bí yìí ọ̀nà lò lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ mo yà pa mara mo sì kú ń bẹ̀ gbódìjọ́ kejì táwọn ènìyàn pè mí tá padà ń bá mi nẹgùsíèdì pé ókè pé ọ̀rọ̀ bó wa ní sìn bó ní ká wá ṣe ìgbà onímọ̀ lèmi ò jẹ̀ máa mú ma o wọn ni àkílódé àmọ́ lèmi ò jẹ̀ máa mú ma mo lẹ́yìn náà ò àbùkù tó kàn mí ń bẹ̀ wọn lánàá ni ẹ wá ní wá jẹ̀ máa mú àmì ò jẹ̀ máa mú alábùkù mo lèmi ò jẹ́ ìmáàmù alábùkù wọn ni à kí n sì má síbẹ̀ kódà ń gbà tí mo sì wá lọ náà èmi náà náà sì wá rẹkọmẹ́ndì mo ní ẹ fi yíhun lẹ̀ ó ní èèyàn ní gbogbo wa ẹjọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí màmú bá bínú àárínú yín tí ó sọ wípé à wọ́n ti lò lẹ́kọ̀ọ́ wọ́n ti mọ̀ ọ́ tán wọ́n ti lò wọ́n ti lò bàjẹ́ wọ́n ti lò jọra ẹ lójú àárẹ̀ tí ó padà múnú ọ̀rọ̀ ohun tí ó fi béèbú èèyàn sì ní gbogbo wa ò jẹ̀ mọ́mù mọ́ wọ́n dẹ̀ ní à ẹ̀ wọ́n á mọ̀ pé àwọn ò lè ní mọ́mù lọ́tọ̀ káwọn ní àfa àlè lọ́tọ̀ pé ìmáàmù náà ni ó máa kọ̀ǹtró lè ké mo ní mo mọ̀ bẹ́ẹ̀ ẹ ń sanwó oṣù fún mi ní tẹ́ ẹ bá ti rẹ́ni tí ó jẹ̀ máa ń mú yín lónìí ẹ sọ fún mi mi ò fi lè kéwú lẹ̀ àmọ́ mo promise pé ẹ̀yìn ní kò ní lè kéwú yìí látọwọ́ ara mi títí tẹ́ fi rí ìmáàmù tí ó bá yín àǹdù lè kéwú àmọ́ tẹ́ ẹ bá ti wá rí máàmù ẹ jẹ́ màmá fi lè kéwú lẹ̀ àmì mi ò jẹ̀ máàmù mọ́ ní tí mo fi kú bẹ́ẹ̀ ni ẹ tí mi fi báwọn ṣe máàmù máa ń jọ́ náà lọ́hùn so ẹnìkan wá pè mí bóyá ẹnìyẹn náà máa gbọ́ ńgbà táwọn tí mo ṣàwọn ọ̀rọ̀ kan pé ẹ̀dọ̀tò tó lẹ́yìn tẹ́ ń sọ pé ẹ̀sùn tèmi tẹ́ ń gbé láwọn àfa àwọn àfa mi tó kùnú márkàsì yẹn tún kílẹ̀ eléyìí náà tí n bá sọ pé dòktóró tí n bá sọ pé àdòktóró máa kí n mo kọ́ ń jọ́nà lọ́hùn-ún nígbà tí mo rọ́rọ̀ mufuti mufuti mufuti àti ah <clears throat> mo ní adoktor máa guluwihi filqawl wàṣídàtò ó fi ta'amul adoktor máa guluwihi filqawl wàṣídàtò ó fi ta'amul mo wá sọ ọjọ́ náà ah, ẹ̀wọ̀n tèmi sọ ẹ̀wọ̀n tèmi sọ ngbà táwọn ẹnìkan pè mí kí ààrẹ tó mú sáyẹn kan mú ní ẹnìyẹn ngbà tó wọn sọ̀rọ̀ á ní bí yẹn bá ti àáfẹ́ sọ̀rọ̀ yẹn náà bí yẹn bá ti ṣe nǹkan fún yẹn náà kéèyàn wá ṣe déédé tẹ́ni ìyẹn ṣe mo ní òkè fáìn mo ní tí n bá sọ ọ́n sì wípé dókítà ọba jẹ́ wọn àní làákàyè wọn gọ̀ bò ní orí lára yín ẹnìyẹn dákẹ́ mo ní ìtì sọ tó ohun tí wọ́n sọ sí mi o mo ní tí wọ́n sọ sí mi mi ò tí ì sọ tó bẹ́ẹ̀ ẹnìyẹn dákẹ́ ni so táwọn èèyàn bá ta sọ̀rọ̀ problem tẹ́mi ní pẹ̀lú dr Sharof òní wípé wọ́n máa ń yẹpẹrẹ èèyàn ẹgbẹ́ e kí wọ́n gbọ́ dòkítọ́rù Sharafu máa ń yẹpẹrẹ àwọn èèyàn tó bá ń bá wọn lò that is my problem with him dòkítọ́rù Sharafu máa ń yẹpẹrẹ àwọn èèyàn wọ́n yìí consider pé nìkan tiẹ̀ wọn náà tiẹ̀ nígbìyànjú kan wọ́n máa ń yẹpẹrẹ èèyàn. nígbà tí èèyàn bá dé jòkó ni ẹni tó jù yàn ń lọ bẹ́ńbẹ́ lọ́jọ́ orí tó gbà yàn lábúrò bíi méjì bíi mẹ́ta nù àwọn àfáà ní tẹ̀sí mà kẹ́ da gbogbo àwọn àyè òun àwọn àfáà tó ń lọ bíi táàtì lórí ìjòkó àtẹni tó bá yín dọ́gba àtẹni tó jù yín lọ ẹ wá da gbogbo wọn nù ẹ sálámà sẹ́nìkan dukhulan wa khurujan. kẹwàá ní kẹwàá ní ẹ ẹ ṣe ṣe àwọn àfáà táwọn ń yẹpẹrẹ wọn sáwọn ò ṣe dáwà sẹ́mi ṣé káwọn tó gbé dáwà tí wọ́n dé kọ́lẹ̀ mi ti ń ṣe dáwà. wọ́n bèmí lẹ́nu dáwà ńlẹ̀ yìí ni wọ́n bèmí ìmọ̀ ibi ti ń ṣe bọ̀ ńlẹ̀ àwòsàbọ̀ nílẹ̀ Yorùbá yìí wọ́n bèmí lẹ́nu dáwà súnà ni wọ́n bá èmi lẹ́nu dáwà súnà ni tọ́sí àwa yẹn ò ṣe dáwà wá tán yẹpẹrẹ yẹn ò ṣe dáwà eré làwa ń ṣe ń di súnà tó já pé ọlọ́run ló máa yẹ àwọn ìlàkàkà tá a ti là kọjá lórí ọ̀rọ̀ dáwà so àwọn free láti yẹpẹrẹ àwa ṣùgbọ́n tẹ́nìkan bá wá sọ nǹkan kan díẹ̀ kan ní ìyẹn lè máa wá fẹ́ lójú ẹ bá fẹ́ lójú jù bẹ́ẹ̀ lọ nìyẹn kàn ń ṣera yín kò nítumọ̀ ṣùgbọ́n òdodo kan tí mi ì ní fi pa tí mi ì ní fi pamọ́ ni wípé dókítọ́rù Sharof àfa sunna ni wọ́n àfa sàlàfíyà ni wọ́n àfa tí àwa gan sọ fáwọn èèyàn pé ẹ máa gbọ́ wáàsí wọn ni wọ́n tó sì fi dòní àsọ fáwọn èèyàn pé ẹ máa gbọ́ wáàsí wọn wọ́n sì ní nǹkan kan àmọ́ wọn àmọ́ lò bóyá kí n sọ tọ́lọ̀ bá nìkan gbọ́ dòktóró sáárọ̀fù wọ́n ní haiba wọ́n dẹ̀ ní mahaba ọlọ́run ṣàánú wọn wọ́n ní haiba wọ́n ní mahaba tó ń ti yẹpẹrẹ tí dòktóró ṣe fún mi náà wàláhi ma zálẹ̀ fi qalbi ma zálẹ̀ fi qalbi láò mahaba bó sì nífẹ̀ẹ́ wọn àmọ́ mo kórìíra àwòsí mo sì kórìíra yẹpẹrẹ torí mi yẹpẹrẹ èèyàn ẹ̀mọ iye àwọn tó jẹ́ pé àwọn èèyàn lẹ́yìn lẹ́yìn wa nígbà ọlọ́run ọba ti gbé wọn sí ipò tí wọ́n wà táwọn náà táwọn náà ó sì lè jiyàn ọjọ́ orí láàrin àwa àti wọn ọlọ́run ọba ti gbé wọn sípò tí wọ́n wà à ń pọ́n wọn lé bíi pẹ́gbẹ́ làwa àti wọn àbí bíi pé wọ́n tún jù wá lọ ni à ń pọ́n wọn lé bíi pé ẹgbẹ́ làwa àti wọn àbí bíi pé wọ́n ṣe kí ni wọ́n jù wá lọ dókítà Sharafu ní haiba ṣùgbọ́n ṣe rí haiba ní tó bá pàdé ẹ tí èèyàn bá ní haiba tó jẹ́ pé àwọn èèyàn wọ́n ń bá yẹn lò lẹ́ni tí wọn ò lè bá sọ̀rọ̀ tó bá pàdé ẹni tí ara tiẹ̀ ò gba ìwọ̀sí tẹ́ ẹ bá fi wọ̀sí lọ haiba yẹn ò ní ṣiṣẹ́ o ní òjò ṣiṣẹ́ lára arú tiwa o torí pé ara tiwa kọ̀ wọ̀sí tọ́ra wọ ẹni yìí fún yàn ní wọ̀sí tẹ́ ẹ bá wá fún wa ní wọ̀sí tẹ́ ẹ yẹpẹrẹ wọ́n sì ní mahaba mahaba yẹn ni wípé tẹ́ ẹ bá ń bá wọn jà tẹ́ ẹ bá ní ìkórira nǹkan kan lára wọn ẹ sì tún máa nífẹ̀ẹ́ wọn ṣé wàá rí ìfẹ́ ní sí wọn torí ẹ̀sìn ni ìfẹ́ tí mo ní sí wọn ìfẹ́ ẹ̀sìn ìfẹ́ tèmi ní sí Dr. Sharaf torí ẹ̀sìn torí ìlànà tán ń pèpè sí pé á ah, mo rí i pé wọ́n da wọ́n ní sìtìkọ́mà àmọ́ kí ẹ máa ṣe wáàsí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe wáàsí fún wa tẹ́ ẹ̀ máa ń pè wá lẹ́yìn mo ti yà púpọ̀ ọ̀rọ̀ ló tì mí lọ́bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè wá lẹ́yìn lóríṣiríṣi ìbá wa sọ nǹkan ní ẹ má rí wá rí ọ̀tá wọn ọ̀rẹ́ wọn ni wá ṣùgbọ́n wọ̀ sí ìfàbùkù kan ní làwọn ò gbà especially mi ò kódà mo tún ní ilé mi wípé gbogbo ọjọ́ tí n bá ilé pàdé wọn irú àbùkù ọjọ́ náà tán bá ilé ṣe fún mi èmi náà ṣe fún wọn padà mo tún ní ilé mi àmọ́ síbẹ̀síbẹ̀ náà àfa súnà ni wọn àmọ́ mo tún lẹ́nu pé irú àbùkù jọ sí tábà ilé ṣe fún mi lójú ayé má ti ṣe ń jọ náà èmi náà ó sábùkù fún wọn lójú ayé mo ní ilé mi bí mo ti wà yìí. gbogbo ẹ̀yin tẹ́ ń pè tẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ míì àwọn míì ń pè wọ́n ń sọ̀rọ̀ tó dáa àwọn míì ń pè ọ̀rọ̀ jákujàku náà ń sọ wọn sì ní lísìn òkè ká kúkú sọ kẹ ẹ gbọ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn gbọ́ àwa náà ń ṣe dáwà àwa náà gbé dáwà dání ẹnì kò wá ní sọ wá dòpò níwájú àwọn ọmọ tá a rè kẹ ẹ tó dé àwọn ọmọ tá a kọ kẹ ẹ tó dé kẹ ẹ wá sọ wá dolódo kẹ ẹ nírọkúrọ là ń rọ sí wọn lórí nìyí káwọn ọmọ òsì dé ká máa wá fi bá wa lò kó sì jẹ́ pé nǹkan míì tẹ́ gbélé wọn lọ́wọ́ gan ẹ yapa àwọn àfa tó pọ̀ níbi nǹkan míì ní tá a ṣẹ̀ṣẹ̀ máa fi hàn apá pé àyín tá à ń sọ fún yín rè nù tíra yìí ó yẹ wa bí olódò tẹ pè wá ló fà á lè fi ń lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kúrò lára yín àwọn èèyàn nífẹ̀ẹ́ yín wọ́n sì fẹ́ bá yín ṣe àmọ́ ẹ ní àdámọ̀ ìkónimára ẹ lè ní fáwọn ẹlòmíì kí n wá padà kí n wá padà mo sọ eléyìí mẹ́sẹ̀gì rẹ fún Dr. Sharaf àti gbogbo ẹ̀yin olólùfẹ́ olólùfẹ́ wọn làwa náà torí níjọ́ tí wọ́n dé gbogbo àwọn àlàkọ́ọ̀tù wa tá à ń ṣe káàkiri bẹ́ẹ̀ mi náà ti kéré mà yìí ó ní iye hálùkọ̀ tèmi náà ń ṣe lóṣù tí mò ń ṣe lọ́sẹ̀ rádà láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo ibi tá a ti wá ń ṣeun láti wá polówó yín jọ náà kódà ń jọ tí ẹ ń rọ́ọ̀nù Nurul Huda tẹ̀m̀bẹ̀m̀bẹ̀ mi ìmọ̀ bóyá ẹ̀sìn lọ́ọ̀dì sí níjọ́ náà lọ́hùn-ún ẹ̀yin mẹ́ta ni wọ́n pè ẹ̀yin nìkan lèmi rẹ́kọ́mẹ́ndì fáwọn èèyàn ẹ̀yin nìkan ẹ̀yin mẹ́ta lè ń ṣe é ẹ̀yin nìkan lèmi rẹkọmẹ́ndì fáwọn yẹn pé ẹnìkan tí mo lè rẹkọmẹ́ndì fún yín náà lẹ́ni báyìí ẹ̀yin nìkan náà sì lẹ́ni ọ̀hún ẹ̀yin nìkan lẹ́ni ọ̀hún tá a rẹkọmẹ́ndì fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ táwa wà yìí pé a ah, dòkítọ́rù báyìí ẹ lọ́ máa gbọ́ dòkítọ́rù báyìí ẹ máa lọ táwọn ń polówó yín fáwọn èèyàn táwọn ọmọ ìyàwó wa tí wọ́n ń sáta mọ́tò àwọn ọmọ kí wọ́n ń sáta mọ́tò àwọn olólùfẹ́ hálùkọ̀ wọ́n ń sáta mọ́tò àwọn bírọ́dà lẹ́yìn wọ́n ń sáta mọ́tò wá sí jírísà tẹ́nìkan nu òsì lè jáde kó sọ pé ataka àwọn rí pé ẹ má lọ pé àwa atakọ àwọn rí pé ẹ má lọ tẹ́nìkan ò lè sọ rí láyé ọmọ mi ò lè sọ pé mo ní má lọ wá sí dókítà rí tó fi dòní olónìí wọ́n ń ẹnu lé mi tó fi dòní olónìí wọ́n ń wá sí inú lé mi so àwọn èyí sọ̀tà yín ṣùgbọ́n àwọn ò gba iyẹpẹrẹ torí bẹ́ẹ̀ yìí ti ń ṣe dáwà làwa náà ń ṣe dáwà gbogbo ẹ̀yin tẹ́ ń sọ tẹ́ ń sọ nípa wa ń pa dókítà bíi ti dókítà ti rí nù ṣe wá rí dókítà fọ dókítà Sharaf kí wọ́n padà àfa àsúnà ni wọ́n ẹ wá béèrè ìjọ wo ni dókítà Sharaf bá dá àfa Imran ìjọ wo ni dókítà Sharaf sọ fún pé òun bí dé àlàfà Imran dókítà Sharaf ṣe rọ́dùn fáfà Imran gbọ́ náà lágbọ́ àmọ́ tí wọ́n pè àfa Imran ló ń bí dé à ìntàfà ìmọ̀ránù ń ṣe ni dókítà kọ̀ǹdẹ́mù pé gẹ́gẹ́ àwọn náà míì sì ni wọn ò kọ̀rẹ́tì ń bẹ̀ náà ni àwọn ò gba mọ́kì fún wọn bì mí sóye ṣùgbọ́n ibo ni wọ́n ti bà dá àfà ìmọ̀rán nígbà tí wọ́n ṣèyàwó fún ọmọ tí wọ́n ṣèyàwó fún ọmọ wọn ní ọmọ wọn tí wọ́n ṣèyàwó fún kọ́lọ̀ ń bá ní fàlùbáríkà sí gbéyàwó kó máa lọ bẹ́ẹ̀ ọmọ yẹn ó níye àwọn àáfàá tí wọ́n pè tí wọ́n pè tí wọ́n pè tó yá sí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ tẹ́ fẹ́ fi wọ́n bojú jà tẹ́ fẹ́ fi wọ́n bojú bá wa jà yìí tẹ́ fẹ́ fi wọ́n bojú ta sí dr fọdélù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pè àwọn èèyàn pọ̀ ńbẹ̀ tí dòkítọ́rò pè tẹ́ ti bà dáa ọ̀pọ̀ àwọn èèyàn pọ̀ mẹ́ẹ̀ tí dòkítọ́rù pé tẹ́ ti bà dáa tó fi wá dò ní olónìí dòkítòrò jáde sọ pé lágbájọ ń bídíà nínú gbogbo wọn dòkítòrò jáde sọ pé lágbájọ ń bídíà ni wọ́n sì fìwé pè wọ́n ni kéde pé mo gbọ́ mo yà wá kọ́ wọ́n fìwé pè wọ́n wọ́n ránni sí wọn wọ́n ránṣẹ́ sí wọn ẹlòmíì tí wọ́n tún mẹ́ni tọ́rin rẹ̀ tẹ́ délé ń bẹ́ẹ̀ nù wọn ní dòkítòrò jáde sọ pé ẹnìkan ń bídíà nínú wọn dòní olónìí kí ni Dr. Fadil wa ní àwọn òfurufú afáìmùrán ló ń bí dé àṣetínú rẹ wá tó wá di fìtínà àti wàhálà sínú ìgbésí ayé tiẹ̀ ṣé wò rí pé manhaju Dr. Fadil àti Dr. Sharaf manhaju wọn jọra wọn ni àtàwa náà pẹ̀lú wọn ẹ̀yin ni manhaju yín àti wọn ò jọra wọn. afa wa afa dáadáa Sheikh Qamardeen Yunus Akorede kọlọ̀ ń bá ní sọ àwọn náà kó jẹ́ wọn tán lórí dáadáa àti gbogbo wa náà kó fẹ́ kó má yí ẹsẹ̀ wọn kúrò lórí òdodo àwọn tẹ́ ń sọ yìí mélòó ni sheikh Kamarudin bí jáde pẹ̀lú ń bí di àánú wọn include sheikh Imran Eleha tí wọ́n jọ jẹ́ ni tí wọ́n jọ mara wọn dáadáa tí wọ́n jáde pẹ̀lú ń bí di à wọ́n ń fọ́ ti manhajù tí àáfà ń lò ṣùgbọ́n wọn ò jáde pẹ̀lú ń bí di à ẹ̀sìn bá wọn ṣe àfa wa kórede sí láwọn míì náà tí wọ́n ń bá ṣe tẹ́yìn ògbà ló ń súnà ẹ̀ ń fún wọn lẹ́skíùsì ṣé kọmọdún náà kórede ń bè mí ṣe wọ́n ń bá wọn àfa amárikazi ṣe wọn ò gba dókítà wọn ò gba pòfẹ́sọ̀ ní ombidia ìwọ́dẹ̀ ti gbà wọn ló kí ni àjọṣe tó dà àti wọn pọ̀ kí làjọṣe tó dà wá àti wọn pọ̀ àwọn náà lọ́dọ̀ tí wọ́n rí pé àwọn nǹkan tí prof kó sí ni àkútọ́ òní but àwọn ò rí ní nǹkan tó ń fi jáfi tó ń bí díà nìyí kí náà fi yàtọ̀ dẹ dr dr fọdúlù àwọn ní àkútọ́ òní àfáìmọ́rọ́nù ń ṣe àwọn ò rí wọn ló ń bí díà eh, sheikh kọmọdún ní àkútọ́ òní prof ṣe àwọn ò wọn ló ń bí díà kí ní yàtọ̀ ọbẹ̀ òṣùwọ̀n mélòó ní bẹ lọ́wọ́ yín gan tẹ́ ẹ̀ fi ń wọ̀n fáwọn àfa tẹ wá gbé àwọn àfa sórí àtẹ pírọ́blẹ́mù ti ń bẹ láàrin àwa àti yín nìyí a sì gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àyè ṣe kan náà pẹ̀lú abala abitẹ́ ń tọ̀ yìí ìyàtọ̀ ń bẹ ń bẹ so torí ẹ ìyẹn jẹ́ báàrin ẹ̀ sì jẹ́ àwọn ọ̀rọ̀ tí mo mú wá yìí mo mú wá ní àwọn nǹkan tẹ́tí mi ti gbọ́ mo wá ṣe mo ṣe èyí tó pọ̀ mo ṣe kù mo ṣe èyí tó pọ̀ lọ́rọ̀ mo ṣe kù torí ẹ̀ la fi máa ń sọ pé ṣe yìí tí ẹ bá ń da sọ̀rọ̀ ẹ má máa tọ́ bá àwọn yẹn lẹ́nu sọ̀rọ̀ láti ọdún tí dòkítọ́rò ti ṣe àbùkù fún mi àbùkù tí mo wí yìí wàláì mi ò sọ ń gbangba báyìí rí mo láwọn èèyàn tí mo sọ fún kọ̀ọ̀kan nígbà tí ọ̀rọ̀ bá débi pé ká sọ yà ẹ̀ ń fọ́ tiwa dókítà ṣe báyìí dókítà ṣe báyìí ṣùgbọ́n kí n wá sọ ń gbangba báyìí rí wàláì mi ò sọ kò sí ní tá fi protect dáwà wọn ni àti àti hórùmà wọn la fi protect kí ló dé ṣe é tọ́ bà wọn yẹn lẹ́nu gbọ́rọ̀ yanni ẹ ẹ jáde kẹ sọ pé dókítà jáde kí ni ń jáde jáde kọ ni àwọn tọ́ bá àwọn yẹn lẹ́nu gbọ́rọ̀ ẹ bá ti ń tọ́ bá àwọn yẹn lẹ́nu gbọ́rọ̀ àwọn yóò máa sọ ní tí ò kan wọ́n máa sọ kí wọ́n sọ tó já bá rí pé mọ́sálà ni káwọn sọ wọ́n sọ eléyìí tí mo sọ yìí ni torí pé mo gbọ́dọ̀ ṣe di fáwọn ọmọlúwàbí tèmi náà ẹ má rí wàhálà láṣẹ jù àtàlà ìlẹ́kọ̀ọ́ bọ̀dá wa ni wọ́n jẹ́ wọ́n ṣe bàbá wa bọ̀dá bọ̀dá ni wọ́n jẹ́ bọ̀dá ni wọ́n jẹ́ wọ́n ṣe bàbá bọ̀dá ni wọ́n jẹ́ Sheikh Rabi mo ti mú àwọn ọ̀rọ̀ kan wá pé àwọn nǹkan kan bẹ tó jọ ti Dr. Fadil tí wọ́n ṣe tẹ́ gbé parí tẹnìkan gbà náà sì ní àwọn èèyàn fún Sheikh Rabi wọn ò rí sí kan pé ń ṣe gbìyànjú ni torí ẹ̀já máa ṣe sùúrù fúnra wa ẹ lè jẹ́ bó ṣe jẹ́ ẹ wá Sheikh Rabi kọlọmba ni ṣe dáadáa fún àfa wa kó jẹ́ kẹ́mi wọ́n túbọ̀ gùn lórí dáadáa wọ́n béèrè lọ́wọ́ wọn wípé ǹjẹ́ yàtọ̀ ń bẹ láàrin akida àti manhaj ẹ ti sọ pé ẹ sọ bẹ́ẹ̀ máa wò ṣùgbọ́n a sì sọ káyé ó mà torójọ́ tẹ́ bá tún padà sí díẹ̀ tọ́rọ́rọ́ yìí lọ bọ̀rọ̀ àwọn abèrè lọ́wọ́ wípé malfarku bayna al-aqida wal manhaj kí ni yàtọ̀ láàrin akida àti manhaj Sheikh Rabi wa sọ̀rọ̀ àwọn ni. قضية التفريق بين العقيدة والمنهج جاءت في هذا العصر كما سيطلع عن عقيدة المنهج أدلاس كويني الناس لم يكونوا يفرقون بين العقيدة والمنهج أو يطلع عن عقيدة منهج ولكن جاءت الفتن فاضطر بعض أهل السنة إلى التفريق بين العقيدة والمنهج wọ́n ní fìtínà dé ló wá mú àwọn èèyàn lọ síbi wípé ó wá túláàsì àwọn èèyàn lọ síbi lakin na sheikh bumbaz la yufarriqu bayna al-aqida wal-manhaj wọ́n ní ṣùgbọ́n sheikh bumbaz ń ṣe yàtọ̀ láàrin àkídà àti manhaj fayaqulu kulluha wahid sheikh bumbaz máa ń sọ pé kankan náà ní méjèèjì wọ́n ní wa ana tarartu ila an aqul ṣùgbọ́n èmi ń tèmi làlúrí ó tì mí lọ síbi kí n sọ pé al-aqidatu awsa'u min al-manhaj àkídà tẹ́ ń sọ yẹn ó fẹ̀ ju manhaj lọ. لأن العقيدة تدخل في المنهج منهج لا بس المنهج أوسع من العقيدة pé منهج في جو àkídà له. ìtumọ̀ rẹ̀ kì í ti kẹsọ pé manhaj ìtumọ̀ yẹn náà ni àkídà àkídà ìtumọ̀ yẹn náà ni manhaj rárá wọ́n ní manhaj ní tuma ó kó nǹkan tó pọ̀ sínú ju àkídà nìkan lọ torí pé àkídà tadkhulu fil manhaj àkídà kó sínú manhaj sọ yẹn máa ní manhaj ahli sunnati fil itiqad fil asma'i wa sifat ẹ máa sọ bẹ́ẹ̀ pé ìlànà ahli sunnah níbi àdìọ́kàn orúkọ ọlọ́run àti ìròyìn rẹ̀ ẹbí ṣe wá nu tíra àti súnà ìlànà àwọn àlùsúnà níbi báyìí níbi báyìí wọn wá mú wa wọn mú wa wọn mú wa so àwa sọ ọ́ débẹ̀ ẹni hàdá so ẹ máa sọ pé manhajú um kaifa istadilun ìlànà àwọn bóun náà ṣe máa ń mẹ́rì bóun náà ṣe máa ń ẹ̀rí so wọn wá sọ gbogbo àwọn eléyìí níbi ẹ̀rí kan sọ pé àwọn ń tàwọn àwọn ṣe yàtọ̀ láàrin ẹ jẹ́ tún mọ́rọ̀ wọn kan wá kí n fi parí ọ̀rọ̀ yìí jókòó yìí nínú èsì wọn kan tánpẹ̀ ní àjíwíwátul alábàtà Rabi' ala as'ilati Abi Rawaha al-Manhajiyya wọ́n bí wọ́n yí pé ṣé yàtọ̀ bẹ láàrin manhaj àti àkídà bákan náà wọ́n ní wa in kana baynahuma farqu tí yàtọ̀ bá ń bẹ́ẹ̀ wọ́n ní ǹjẹ́ ó jẹ́ ọ̀nà tí àwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n lè gbà wọlé láti ṣe ìyàtọ̀ nípa méjèèjì bàbá adé tọ́ba àdàl manhaj kọ̀dí kásọ̀rọ̀ alkalamu fihi wọ́n ní manhaj tá à ń wí ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gan wal hadisu anihu fi hadha al-asr lásìkò ibi aks ma kana inda salaf òdì kejì ti ń bẹ lọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú òun ló wà lọ́dọ̀ tiwọn wọn láwọn ẹni ìṣíwájú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ṣe fanfa lórí ẹ̀ bọ̀tí nísìnyí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan wọn ní kọ̀díyàkúùnù kẹ́lìmẹ̀tù manhaj wa minhaj wọ́n lè gbọ́ gbólóhùn manhaj minhaj lakin ma kana indahum hadha lahaju bil manhaj bil manhaj àmọ́ kẹ́ máa wá gbọ́ káwọn sálàfù máa wá pààrà kan máa dunu máa manhaj manhaj wọn ni kò sí lọ́dọ̀ wọn aláàjù ni kéèyàn máa tẹnu mọ́ nǹkan kó kúndùn àti máa ṣe nǹkan so ẹ ẹ nílò àwọn sálàfù kí wọ́n kúndùn àti máa sọ manhaj manhaj manhaj manhaj so kí ni yàtọ̀ ilé àti ti dr fọdílù sọ pé ẹ má jẹ́ pé òun ní tẹ́ máa rán mánu dùkúrù ẹ eh, dùkúrù rọ̀bí àwọn náà ní àwọn sálàfù ma kana inda ma'adà lahaj bil manhaj bil manhaj ká máa rán gbólóhùn manhaj manhaj manú kó dùn máa ní lẹ́nu wọn ní àwọn sálàfù yìí sọ wọn ò pọ̀ lẹ́ni tí máa sọ gbólóhùn bẹ́ẹ̀ kí ni yàtọ̀ ìtẹ̀fẹ́ paṣẹ tẹ̀ ń tẹ̀ ń tẹ̀ ń forí tó tó tó kó dààmú bẹ́ẹ̀ lòmíì lórí ọ̀rọ̀ dùkúrù fọ́dílù nìyẹn kí ma kana indahum hadha lahaj bil manhaj bil manhaj wọ́n ní láàkín lámà ń tẹ́sàrà tọrọ sẹlẹ̀fì yóò na àyẹ̀ kúlú almanhaj almanhaj àmọ́ ńgbà tó dípò ó gbajúmọ̀ ó gbalẹ̀ náà ló mú àwọn sẹlẹ̀fì yóò náà máa sọ gbólóhùn manhaj manhaj tó mú wọn máa sọ náà nìyẹn ńgbà tó gbilẹ̀ náà ni so wọ́n ní àná sami tó sheikh bumbas láyé fárúkú bẹ́yìn la àkídà wal manhaj èmi gbọ́ pé sheikh bumbas ò ṣe òpin yà láàrin àkídà àti manhaj wa yaqulu kullu shay'un wọ́n Sheikhul Albani yóò farik ṣùgbọ́n Sheikhul Albani àwọn sọ pé ó yàtọ̀ síra wọn wọ́n ṣe yàtọ̀ láàrin wọn wa ana ufarriq èmi náà sì gbà pé ó yàtọ̀ èmi náà máa ń pín èmi náà máa ń ṣe yàtọ̀ láàrin wọn khalas ẹ wọ nǹkan Sheikh Rabi nìyẹn o wọn làwọn gbọ́ pé Sheikh bubasi ò ṣe yàtọ̀ wọn ní kankan náà ni àmọ́ Sheikh Albani ṣe yàtọ̀ èmi náà dẹ̀ máa ń ṣe yàtọ̀ láàrin méjèèjì lára ń tẹ́ ń dààmú ẹlòmíì pé. Eh, Dr. Fodlu sọ nìyẹn then ó tún dá àwọn ẹlòmíì pé Dr. Fodlu ní ẹ má máa tẹnu máa jù Sheikh Rabi náà ní àwọn sálàfù ma kana indahum hadha al-lahaj bil manhaj bil manhaj ẹ lè gbọ́ gbólóhùn manhajù lẹ́nu wọn àbí minhajù lẹ́nu wọn ṣùgbọ́n ká dunu mọ́ ká tẹnu mọ́ pé àwọn sálàfù kì í sọ so ó kún tẹ́ ẹ bá fi bá Dr. Fodlu náà lẹ́ fi bá Dr. Eh, Rabi náà ló bíi bọ̀ ṣé nǹkan táwọn àfáàyàn sọ ni pé kẹ́ ẹ má sọ ẹ má ṣì í lò ni wọ́n ń sọ bí yẹn bá ní àgbọ́yé ọ̀rọ̀ àwọn èèyàn ẹ má ṣì í lò àwọn dòkítọ́rò fọ́dúlù wá lákèsí pé àwọn èèyàn ti ń ṣe kínní ìlò lọ síbi tí ò dáa làwọn fi wá ń sọ táwọn ń sọ yẹn kì í ṣe pé wọ́n máa ń kógi fún ni ó máa ń bẹ́ńbẹ́ kú bẹ́ẹ̀ ni ó máa ń takò ó máa ní ìrọ̀lẹ̀ pa àtakò kọ́ náà ń so torí ẹ abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe ń bi tá a bá kù sí kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó fún wa lálékún àgbóyé ẹ̀sìn àlékún àgbóyé mímọ́ àti àlékún ẹ̀mí òdodo tá a fi máa bá àwọn èèyàn lò lórí gbogbo àlámọ̀rí ó jọ wa ni ó jọ ta wa ni ó jẹ́ olólùfẹ́ wa ni ó alájọṣe wa ni ó jẹ́ wa ni ọlọ́run kò ṣe wá tí ò ní sábò síbẹ̀ nìkankan tá a bá ń bá lò ọlẹ́lá ilaha illallah torí ẹ̀ Dr. Sharaf afa sunna Dr. Fadil afa sunna abdulbarkat barakatun min allah fiina abẹ́lẹ́ wọn bá fún gbogbo wọn àti gbogbo àwọn àlùfáà sunna kọlọ̀nba ni ṣàlékún istikọ́mà wọn àti iyì wọn àtàpọ́nlé wọn ibi kálukú wa kò sí kọlọ̀n tó wá ṣe ń bẹ̀ kó tó àwọn náà ṣe ń bẹ̀ ọlọ́lá ilaha illallah hada wa sallallahu sallam wa ala nabiyina muhammad wa ala alihi wa sahbi subhanaka wa bihamdik ashhadu an la illa anta astaghfiruka wa atubu ilayk